ti jẹ́ pé wọ́n rí kéjì ń ta àwọn ọ̀rọ̀ ọ̀gá lóge eléyìí tó ti kọ́ mi yàn tí wọ́n ti ní àǹfààní àti ṣe láyé wa lónìí látàrí gbọ́nà ọba ló fi títí tó fi dé báyìí tó sọ̀rọ̀ ọmọ èèyàn tí ì máa ètò ń bẹ nínú àgbóyún àbí sáà mẹ́ṣìn tó ti kọ́ àlọ́ láti fi máa. báwo ni ipò ọmọ tó wà ní ìdíje wà tí ọmọ mi sórí lọkọ sílẹ̀ ní àbẹsẹ ní mọbọ gẹ́gẹ́ bí ìgè àbí ọmọ tó wà ní ìgbà yìí sẹ́yìn dáadáa àbí ọmọ ata pọnpọn àbí káfíńkọ abẹ lu ẹ̀rọ yẹn láti fi bí wáyé lórí èdè yìí tàbí x sàkọyìn àbábò lọ́ba náà síbẹ̀síbẹ̀ ọmọ èèyàn dára rẹ̀ kì í ma ẹjẹ̀ ń bẹ́ẹ̀ nínú àpòbí torí kọ́ náà bá ròyìn ara rẹ̀ wọ́n ní ìwà ẹ̀yà àwọn ọlẹ́mú náà ti ọrọ̀ ẹ̀ ọlọ́run ọba nìkan ọlọ́run máa ti ń bẹ́ẹ̀ nínú àwọn kò sẹ́ni tó máa ti ń bẹ́ẹ̀ nínú àpòbí àbọ̀lọ́ ẹ̀mẹ́yìí tó ti gbé ẹ̀rọ tí wọ́n fi wo ọmọ tó wà nínú eléyìí tí wọ́n fi ti scan ó lè kọ́ fún wọn kí ọmọ tó wà nínú ìgbà tí ọ̀pọ̀ lọ́lọ́dọ̀ kìí sẹ́yìn ó dá ń gbá mi wọ́n sọ pé ara ni kò lórí ìgbà mi wọ́n lè sọ pé ara ni kò fẹ́ egun bẹ̀ kọ́dà ń gbá mi wọ́n lè sọ pé ọmọ yẹn ọkàn rẹ̀ kò dúró déédéé ọkàn rẹ̀ ó ti kọjá abitọ́ yẹ kọ́kàn wà wọ́n lè sọ yìí pé ọmọ tó wà nù yẹn kìí sọ ọmọ tó yẹ ká ẹ̀sìn sílẹ̀ ọmọ tó wà nù yẹn wọ́n lè sọ yìí kìí sọ ọmọ tó yẹ ká ẹ̀sìn sílẹ̀ sínú láì jẹ́ pé tàmí ní ìdúró rẹ̀ ọyẹ kọjá pé ẹ ti pọ̀ dànù torí náà bá gbèrú rẹ̀ pẹ̀lú ìjọ́ ma akérèmọkùnrin lọ́rùn ẹ̀mọye ọmọ bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe kópa ẹ̀mọye ọmọ bẹ́ẹ̀ tí wọ́n ti pọ̀ dànù nítorí pé wọ́n ti wọ́n ti sùúrù ọdọ àdúgbò náà bá fi lọ́wọ́ tó dà tèmi èèyàn náà ló lọ tó fìtì ó ti jẹ́ tuntun yàn fìtì ibẹ̀ ló ti ń dé wọn wọn náà wò nínú sáà náà àwọn rí i pé ọmọ ẹyọ kan ní bẹnu so Ọlọ́run ló sọ òdodo irọ́ nìkan ní máa ṣe nípa àti òtún bímọ títí wọn fi fìyà náà ló tún lọ wọn kọ abí fún ọmọ ẹyọ kan jáde èkejì ọmọ kan jáde wọn lè gbé ọlọmọ ẹgbẹ́ lọ sí wọọtù ibi tí ó ti máa ń sẹlẹ kótó di pé wọn tún lẹkọọ máa lọ lé à ìyọ́n náà máa ń yẹ kí gbé mi nǹkan kan tó sẹ́kù nù ọ̀nà kí ló bẹ sẹ́kù nù ẹ́ńjìnì wọ̀ wọ̀rọ̀ pàrọ̀ àti ti fúlàní kan bí kéésẹ̀ kan kéésẹ̀ mi ntí fúlàní rèéjì náà ń bọ̀ ọmọ kan náà lọ sí ibi òbí tẹkẹtì tẹkẹtì rẹ ẹ máa gbalẹ lọ ó ní àní onínú lọ́mọ ẹtí ń bẹ́ẹ̀ náà. inú kò tó fẹ́ hàn pé kàkà jọ. ibi dájọ́ palẹ̀ ní wọ́n dáhùn pé lẹ́nu sọ̀ lọ́mọ kejì náà láti mú orí dání subhanahu wa torí ẹ̀ kí wọ́n kí wọ́n bá bàrà lára sáni mi òun gẹ́gẹ́ bíi kí sáni mọ́làkì sí sáni ẹ̀ǹdíàn ní àríkè ìrọ̀lá torí délé ìgbà àwọn agbé ẹ́ńjìnì kan gẹ́gẹ́ àwọn agbé gẹ́gẹ́ àwọn sanra rẹ jẹ gẹ́gẹ́ bíi ìgbà tó ti kọ́ lọ́ọ̀ ló ń sọ̀rọ̀. ọlọ́wọ́n bá nìkan ọlọ́mọ tí ń bẹ nú àpò bí obìnrin bóyá ọmọ tí wọ́n fi yẹn bóyá ọmọ tí ń bẹ nù sọ́kùnrin àbóbìnrin ọlọ́ọ̀lọ́mọ ọ̀pọ̀ ẹ̀mí ẹjọ́ ló ń bẹ láwọn ẹlẹ́jọ́ gbogbo ilé ayé nípa pé ńgbà táwọn ti báyìí wọ́n fi yí àwọn ọkọ ọmọ ẹ̀yọ ọmọkùnrin but how come tó ẹgbẹ́ ńgbà tó bìnrin obìnrin ọmọkùnrin lójú torí ẹ̀ parọ́ báwọn àwọn ń fẹ́ ilé ẹjọ́ subhanallah tó ọ̀pọ̀ ẹ̀mí wọ́n ti sọ fún akóbìnrin wọn jù táwọn ti ń ra sọ ọmọbìnrin jọ gbàtí jẹ́ pé ọlọ́run ọba ló máa ń ti bẹ́ẹ̀ náà pò mí gbàtí wọ́n fi mọ ọba bí lọ́mọkùnrin wọ́n gbé ọ̀sibítù lọ́dọ̀ ẹjọ́ wọ́n ní wọ́n parọ́ báwọn àti ọmọkùnrin ní bẹ́ẹ̀ ni wọ́n pè lọ́mọkùnrin báwọn ṣé bọ́ọ̀lù ni wọ́n yà á lẹ́mú máa ọlọ́run ọba ló máa ń ti bẹ́ẹ̀ náà pò tọkàn àbí méjì ọlọ́run ọba nìkan lọ́mọ torí ẹ̀ ló ti jẹ́ pé gígùn sáré machine níbi tí wọ́n bá ti pọ́n tí wọ́n bá ti sáré yẹn tó bá rí pé wọ́n fẹ́ dàbí ìgbà tí ọmọ yìí jẹ ọ̀kan lọ wọ́n sọ pé ó ṣèṣì ó ṣèṣì kọjọ́ ọmọ méjì wọn ò ní sọ kó sẹ́tì torí kọ́ mọ́tò pé wọ́n borí olùgbà pípé wọ́n borí jáde àgbà torí wọ́n wá dín kókó nítorí pé tó bá fi lọ́pọ̀ méjì tó bẹ̀rẹ̀ ọ̀kan rẹ̀ torí wọ́n kọ́ kó ṣèṣì níta rí mú mẹsìnì kan kó sí mẹsìnì ṣe gbèsè sojú abẹ gbèsè sojú abẹ kọ ọmọ méjì bóyá ọmọ tẹ lóyún rẹ sínú olùdó ọmọ mẹ́ta olùdó ọmọ mẹ́rin lọ́dọ̀ olè ti bẹ́ẹ̀ lọ bẹbẹ ẹtì rẹ ni tó fi máa mẹ́jọ lẹ́ẹ̀kan náà kí nìkan ti yàn yàn lẹ́nu rẹ gbọ́dọ̀ ẹni tó fi ju mẹ́jọ lọ lẹ́ẹ̀kan náà tó wa tí wọn gbé sórí Facebook fún gbogbo ara yẹ̀wò àbẹ́ni tó fi ẹbí mẹ́ta sẹ́kọ́ńtì lọ sáyẹn. wọn ò fi yé wọn kọ́ mọ́tò méjì ó kan lọ ẹ̀wọ̀n pé káàní òkúrọ́ náà ní tẹ́lẹ̀ nígbà ẹ̀mí ta ti sọ síwájú tó ń tí àwọn wà bímọ ìyàwó bá bímọ mẹ́ta bàbá ọmọ bá ọlọ́dọ̀ ó tún má rí ńkọ́ gbogbo ara ní nàìjíríà ní ti nàìjíríà sọ wàá kọ́ ọmọ ọba ọba tọmọ tí ọ̀rẹ́ wa ni àbí òwúrẹ wa ta ló lè sọ kò sí májìnì náà tó lè sọ láyé kò sí májìnì náà tó lè sọ láyé tó lórí rógódó ní ọ̀tẹ̀ ní àbó lórí kẹrẹ̀bẹ̀tẹ̀ kò sí májìnì tó lè sọ fún wa láyé ọmọ dábì bóòlù ẹsẹ̀ rẹ̀ ó ti dẹrí tí ẹsẹ̀ rẹ̀ yọ pa gbogbo sáìsì mi àbí no sáìsì London ilẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọ̀pọ̀ àbọ̀ àdá ọlọ́wọ́n bá nìkan ló lè sọ fún wa ìjọ́ ọlọ́run ọba nìkan lọ́mọ ọ̀sẹ́ni tọ́mọ ǹjẹ́ ọmọ yẹn tá a bá fi iṣẹ́ wo ni ó pèlè ayé ṣe ọlọ́run ọba nìkan lọ́mọ ǹjẹ́ tá a bá fi tọ́mọ tí ó ga ni àbọ̀mọ tí ó kúkú tí ó kúrú àbọ̀mọ tí ò ní ga tí ò ní kúrú ta ló lè sọ ọlọ́run Rabbul Alamin onìkan ló lè sọ ọ torí ẹ ọlọ́run ọba nìkan lọ́mọ ti ń bẹ náà kò bí o ọlọ́run ni wọ́n àlẹ́ mú fi kọ́ mi. إذ أنشأكم من الأرض وإذا أنتم أجنة في بطون أمهاتكم ọlọ́run ọba olóńgbò yìí ọlọ́run ọba olóńgbò yìí ní mímà gidi sẹ́fọ̀n náà ló pilẹ̀ dáyé ó pilẹ̀ tẹ̀dáyé látara rẹ̀ òun ló pilẹ̀ tẹ̀dáyé látara rẹ̀ torí bàbá ńlá wa ádámù alẹ́ ìsẹ́lẹ̀m látara rẹ̀ lọ́lọ́run ọba ti dá látara ìpẹ̀rẹ̀ látara àmì látara àmì tó jẹ́ pé ó dàbí àmì tá a sún náà àtàrà rẹ̀ lọ́lọ́run ti dábàá bá la ádámù àrí ìṣẹ̀lẹ̀ bákẹ́ náà ọlọ́run bá wọn dáwọ́ ọmọ àti àrọ́ ọmọdọ́mọ látara àtọ̀ àti ẹyin obìnrin látara àtọ̀ ọkùnrin àti ẹyin obìnrin lọ́lọ́run bí wọ́n ṣẹ̀dá àwà yòókù torí ẹ̀ ẹrántí ní ìgbà tẹ wà lọ́mọ kólóró nínú àwọn ẹ̀yà yín nígbà tẹ wà lọ́mọ kólóró nínú àwọn ẹ̀yà yín ọlọ́run bá lọ́mọ yìí olóma kò tẹ wà nígbà yẹn ọgá àti ayé wọn ọgá yẹn pọ̀ mọ́ kò tẹ wà nígbà yẹn torí ẹ Allahu ya'lamu ma tahmilu kullu unsa ọlọ́wọ́n bá lọ́ ma ohun tí gbogbo agbólóyún rẹ̀ sínú ábò fún ọ̀dọ̀ sọ pé nǹkan báyìí ló ń lóyún rẹ̀ sínú ọlọ́wọ́n bá lọ́ ma ètò olóyún ẹ̀sìn eléyìí túmọ̀ sí pé ẹ̀yin aboyún kẹwàá lóyún dání mọ́lálà mọ́lálà tó máa ti ń dání kíkọ ìbejì ni wọn ń tọrọ àrẹ jẹ ní ọ nítorí pé tó bá jẹ pé ọba lọ lálàbẹ tó ti gbé dé ibi tó ti bí ma ṣé má gbọ́ ọmọ ẹyọ kọ fún ọ ọdọ sí ìtúró ó lè sọ pé ọmọ méjì ni wọn kó kàkà mọ kò sẹ ma kóru ẹni ìṣẹ̀lẹ̀ ní nàìjíríà wa ń bí tọ o sì lè kọ lálà kíkọ ọmọ tó lóyún rẹ sínú ọmọkùnrin ìgbà táwọn ọkọ ọmọ jáde lọmọ bá dọmọbìnrin ní ọba di wàhálà o sì lè kọ lálà sọmọ tó lóyún rẹ ní ọba ti wàhálà ọlọ́run ọba ẹlẹ́ta ọlọ́run ti bẹ èèyàn ọba ti bẹ ọlọ́run ọba ẹlẹ́ta ọlọ́run ti bẹ ọlọ́run ọba ẹlẹ́ta ọ̀sẹ̀ dá ọ nínú àwọn àyà ọ à ń ti pele kan bọ́ sí pele kan látòrí jíjẹ kẹta àti nkàmí àtúntì nkàmí àtúntì nkàmí tàbí wá di àwa يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث إن هو ياوى ọlọ́run bá ti ṣẹ̀dá wa à ń ti ìpele kan bọ́ sí ìpele míì à ń ti ìpele kan bọ́ sí ìpele míì ọlọ́run bá ṣẹ̀dá wa bẹ́ẹ̀ nínú òkùnkùn lórí òkùnkùn lórí òkùnkùn ọlọ́run bá ti ṣẹ̀dá wa so òkùnkùn tinú òkùnkùn awọ tinú kúmá kámẹ́sẹ̀ ti sọ òkùnkùn kàkó bí nínú ìbẹ̀lẹ́ ọlọ́run bá ti ṣẹ̀dá oníkálukú wa. inú ìyá rẹ lọ́nà ti pẹ̀dá rẹ ìyá rẹ ló ní àkòbí ibi tó lọ́wọ́ bá ti pẹ̀dá rẹ tó ti dé dèèyàn tó fi wá di pé wọn náà jáde ọ̀dẹ ní tí ọ̀tà lónìí yìí báyìí ọlọ́ni wọn kọ́ lọ́kọ́lọ́kọ́ mẹ́lẹ́ mi zánà mi nkúlẹ̀ rẹ tó nà mi ń zana mi ń nkule re ti mọ̀ pe ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما وكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخلقين الله ولا دين ولا دين لا ترى من ولا ولا ومن جد كلكم نعم يا اخوي لا ترى ọlọ́run bá wá mú kí èèyàn máa jẹ́ àtọ̀ èèyàn ń bẹ ní àtọ̀ ní àyè tí bẹ lábẹ́ ẹ̀sọ̀ nínú àpò bí ìyá ọlọ́run bá tún lè padà kúrò látọ̀ ó tún di ẹ̀jẹ̀ dídì ọlọ́run tó máa kó lẹ́sẹ̀ dídì ó tún ti bá ti ẹran tí ò léegun ọlọ́run ọba ẹlẹ́dàá ó lọ àtún wọn fi sọ bá ti ẹran sọ́dọ̀ egun àtún tó fi gbé egun ọlọ́run ọba ní lẹ́yìn rẹ̀ àti mi ti ń jẹ́ èèyàn ẹgbẹ́ ní kálukú ti a ìbùkún ní bọ́lọ̀ ọba tó dáhùn ẹ̀dá rẹ̀ lọ́nà tó dára tẹ̀tẹ̀ bá kọ́ ọba tó dáhùn ẹ̀dá rẹ̀ lọ́nà tó dáàbò lórí ẹ̀ nínú ìyá rẹ̀ iná ló fi di bẹ́ẹ̀ á iṣẹ́ tí ìyá rẹ̀ ti kò kéré o wàhálà tí ìyá rẹ̀ kò jówè kìí ṣe kékeré o lórí bó ti ṣe dé yẹn wọ́n fi wàhálà wọn fi lóyún rẹ̀ fi pọ́njú wọn fi bí ọ ìyá rẹ̀ kò sí nínú ẹni tó lè máa gbá bọ́ọ̀lù ìyá rẹ̀ kò sí nínú ẹni tó lè máa gbé lẹ́nu sọ̀rọ̀ ipò àpọ́nlé ipò àgbéga ńlá lọ́gbọ́dọ̀ gbé ìyá rẹ̀ sùn nítorí tiẹ̀ ìyá rẹ̀ bójú wípé ọlọ́run ọba lọ́la torí ẹ̀ ló ti jẹ́ pé dandan onígbọ̀sẹ̀ dáadáa sí ìyá rẹ̀ nígbàdàn nìkan wọn bá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe béèrè pé man ahaqqu an-nas bi husni suhbatihi tàlẹ́ni tí ó lẹ́tọ̀ọ́ sí kìí Ànábì ní ọmọ ìyá rẹ̀ olùtọ́tọ́ mẹ́mẹ́ mo ní lẹ́yìn ìyá mi ta ló tún kà ọ̀rẹ́ ọmọ Ànábì ní ìyá rẹ̀ ló tún kà olùtọ́tọ́ mẹ́mẹ́ mo ní lẹ́yìn rẹ̀ ta ló tún kà ọ̀rẹ́ ọmọ Ànábì tún ní ìyá rẹ̀ ló tún kà olùtọ́tọ́ mẹ́mẹ́ lẹ́yìn ní ta ló tún kà ọ̀rẹ́ àbò mo ní bàbá rẹ̀ ṣe dáadáa sí ìyá rẹ̀ lórí ẹ̀mẹ́ta tó tó wà fún bàbá rẹ̀ nítorí ibà méjì pọ̀ nítorí gbogbo àná láti dá ọkùnrin kan kì í lóyún ọkùnrin kan kọ́ ló máa ń lóyún ká ọkùnrin kan ló máa ń gbé òrora ọkùnrin kan kọ́ èmi ọ̀ máa pé ẹ̀gbẹ́ ń dùn ẹ̀yìn ń dùn ó tún ti wọ́ lọ sọ́rùn òun ti ẹ̀ máa fi tẹ́sí o gbogbo ẹsẹ̀ wúwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí tíyàwó rẹ̀ fi lóyún tó fi bímọ ẹsẹ̀ tiẹ̀ ọ̀dà fírì kò sì sí pẹ́yìn rọ sínú kọ́rùn rọ kókè ni nígbà tó o tó o lọ ẹrù ọrùn fèlè máa rọ ẹhìn kí lọ gbèrú tó fi wá di gbẹ́sẹ̀ rẹ yẹ kò sí nǹkan kan tó gbèrú ṣùgbọ́n àwọn obìnrin wọ́n ti wàhálà púpọ̀ lórí àwọn ọmọ ọwọ́ ayanilẹ́nu fọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n lẹ́kọ̀ọ́ táwọn òbí wọn lónìí pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ti fi wọ́n ya ọmọ kọ́mọ wọ́n ya agbára wa mọ́ra wọn lọ́wọ́ ìyá ọmọ sọ wọ́n làwọn ọ̀fẹ́ gbọ́ bàbá wọn máa wí wọ́n làwọn ọ̀fẹ́ gbà ìfẹ́ náà àwọn làwọn fẹ́ tẹ́ gbogbo àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n dájú yìí pé tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó bá náwó ọ̀bínú sí wọn kò sí bí wọ́n ti fẹ́ lè wúlà láyé à ń bọ̀ sọ́sì ọ̀la àgbẹ̀dà àgbẹ̀yà torí ẹ̀ ló ti jẹ́ kí àti wàlúdẹ́nà wa ó ní í ṣe pẹ̀lú káṣí dáadáa sáwọn òbí wa àti wàlúdẹ́nà wa nírọ̀rùn ó ní í pẹ̀lú káṣí dáadáa túká pẹ̀lú àwọn òbí wa kò sí nǹkan kan tó lè ṣe láyé tó lè fi sàmì máa kò sí nǹkan kan tó lè fi láyè tó lè fi san bàbá rẹ kan tó sì ń bọ̀sibọ̀ sí màmá bàbá rẹ tí ò lóyún bàbá rẹ tí èso ló lu ọ kò sí tó lè fi tó lè fi san á ń bọ̀sibọ̀ sí yá nítorí pé ní bàbá náà fojú wì kí ti wà kì í ṣeré rárá torí délé ẹnu rẹ ni wọn náà wà bàbá ni wọn náà ń dá lọ ẹnu rẹ lọ wà ìyá ni wọn náà ń dá lọ yóò yọ ọmọ tó ń bọ̀ bá yọ dáná ọ wà á fi bàbá rẹ sípò àpọ́nlé tó yẹ tọ́ba yí ọ náà wà á fi ya rẹ sípò àpọ́nlé tó yẹ màmá kótó di kó yí ọ gàràgàrà lè máa dán láàmú gàràgàrà wárànwárà ó lè máa dán láàmú fọmọ ọgbẹ kí ni wọn ṣe kan kó lóra rẹ kan ọba tó ti pé kíní kan lẹ́nu ẹ lẹ́nu ẹ ìwà aláìmọ̀kan aláìdákàmà àwọn jẹ́ pé tó bá ti wù wọ́n tẹ́lẹ̀ wọ́n ti sọ sínú àgbàrá òjò tó ti fi ọlọ irú òjò tọrọ lálẹ́ àná wọ́n ti sọ síbẹ̀ tó ti fi ọlọ bóyá odò làkàlọ̀ bọ́ sínú bóyá odò bóyá odò ọba ni bóyá odò kìnìkan tó ti bọ́ sínú rúbà bẹ́ẹ̀ náà lọ sí gbogbo ìwọ owó dáńdọ̀ tí nǹkan kò sí ní tẹ̀yìn rẹ̀ yọ sọ̀tùmọ́ wọn fi ọ wọn á ti pé bàbá rẹ ọ̀gbọ́n mọ́ ìyá rẹ ọ̀gbọ́n mọ́ ẹ wo títí mọ̀ sí lẹ́nu àdó àtọ́lọ́ ní kẹ́mi ọ̀gbìn káwọn ọ̀gbìn yìí wọ́n kó rọ́bì rọ́mùmá tẹ̀mọ̀ rọ́bì yẹn ní sọ̀rọ̀ máa sọ kọ́lọ̀ ń bá mi pé àwọn méjèèjì gẹ́gẹ́ ti ṣe tọ́jú mi gbà kékeré wàláhì ìtọ́ka nítorí pé lásìkò tá a wà kékeré o ìtọ́jú táwọn òbí wa ti fún wa kò sí ní tá a lè ṣe tá a lè fi san wa lẹ́sàn-án wàhálà. kò sí wọn kò kó àwọn òṣèlú dájú pé ọlọ́run bá mi kẹ́ wọn kí ẹ máa ti ṣètọ́jú nígbà mọ́ dàgbàdà rárá nítorí pé o bó ṣe ń dàgbà ló òkúta tó bí rẹ mọ bó ṣe ń dàgbà ló òkúta tó bí rẹ mọ bó ṣe ń dàgbà ló òkúta tó bí rẹ mọ kódà tí ó pé bàbá rẹ àbí ìyá rẹ ń rẹ pé rẹ ti ẹ mọ̀ bàtà ti bọ́sì náà àbí bẹ́ẹ̀ kọ́ ni bó ń ṣe ń dàgbà tó kù káàtó àwọn òbí rẹ mọ́ ọgbà pé ìgbà tó ti pé ìwọ náà ìwọ owó lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá nù ọ lóúnjẹ ebi ní ọ̀pọ̀ ọgbà pé ìgbà tó ti pé tí wọ́n bá bọ̀ ọ̀pọ̀ gbẹ́ ẹ̀tì rẹ àbí kígbe ọjẹ́ ẹ̀tì rẹ títí tí ìdí ó fi ọgbà pé ìgbà tó ti pé tí wọ́n bá sùn tì ọ ó ti sun kíkú tó ti sun kú tó dúró ti wú tí gbogbo ti gbóná débi kó ti kú sòṣùgbọ́n wọn ti ọlẹ̀ fún yàjẹ́ wọn sáà náà kọ́ pẹ̀lú rẹ̀ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ màmá tìdùnnú tìdùnnú ni wọ́n fi máa fẹnu kọ́kún kọ́ ma wọ́n máa fẹnu kọ́kún kọ́ ma tó hàn án ok ẹ̀sí bàbá tiẹ̀ bá wá dàgbà ẹ̀sí bàbá tiẹ̀ bá wá dàgbà tó igbe tọ̀ bàbá ò lè dákun kọ́ mọ́ mu wọn bàbá lè tọ̀ àmọ́ kò lè dá dáàbà bàbá lè yàgbẹ́ kò lè dá dáàbà ṣé ìwọ náà ṣe tán láti máa bá bàbá rẹ̀ nù fún un ìwọ ò ní fẹnu fún ọ ọkàn máa bá wọn pàkítà nù tó o ṣe tán láti máa bá bàbá rẹ síbẹ̀ tó o ṣe tán láti máa bá bàbá rẹ tábà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ gáàsì bẹ́ẹ̀ jẹ́ pé bàtà ní tábà gan pé kíni níwọ̀n tó ṣe pé tìdùnnú tìdùnnú nìyá tiẹ̀ kódà ìyá mi níbi tí wọ́n ti ń tìdùnnú tìdùnnú kó gbé ọmọ ó lè kó gbẹmú jẹ gbàgbé níbi tí ọ̀pọ̀ àkúndé yóò fẹnu kọkun fọmọ kódà ikú lè bọ́ sọ́nà ọ̀fun rẹ̀ tí ò ní papò tìdùnnú tìdùnnú ti a ah, ọmọ mi ni ọmọ mi ni síbẹ̀ làwọn náà gbá wọn bí wa pé bàbá mi ni màmá mi ni síbẹ̀ là ń gbé wọn ẹ̀rí kọ́kọ́ lọ́kọ̀ ah, wọn à lè san ìjà kan ní ẹgbẹ̀rún àìníye tó bí wọn kàn tó ti fún wọn à lè san ìjà kan ní ẹgbẹ̀rún táwọn tó wọn ti fún torí ọwọ́ àwọn kàdé رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن خلق أحدكم يجمع في بطن أمه أربعين يوما ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يبعث إليه الملك فيؤمر بأربع كلمات بكتب رزقه وعمره وعمله وشقي أو سعيد

lẹ́yìn ogójì ọjọ́ kejì yìí ogójì ọjọ́ kẹta ọlọ́run bá sọ wá di bá ti ẹran tí ò léwu tẹ bá gbogójì fi kún gójì fi kún gójì ó lóṣù mélòó ó di ọgọ́fà ọjọ́ tó ọgọ́fà ọjọ́ oṣù mélòó oṣù mẹ́rin tọ nígbà tó oṣù mẹ́rin pé ọlọ́run bá rán mẹ́lẹ́kà sí ọ nínú ìyá ọlọ́run apá mẹ́lẹ́ka yìí láti pẹ̀lú nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ lè kẹ́tù sí ọmọ yìí wọ́n ti kọ́ lẹ̀ ìdí nu sáà tó sọ pé gbogbo ọmọ ń kọ́ ó kó rẹ̀ wá sáyé ọmọ òní ìdìtì ẹ̀yin gan alára òní ìdìtì ẹ̀ ni gbogbo ṣe dáadáa sẹ́nìkan ṣe dáadáa sẹ́nìkan ṣùgbọ́n gbogbo ọmọ tẹ́ ẹ̀yin ẹ̀wọ̀ àwọn ọmọ tó ṣe pé wọ́n bí nígbà tí bàbá rẹ̀ ti kú sáájú kún tó bí ẹ̀wọ̀ ọmọ tó ṣe pé bàbá rẹ̀ ti kú sáájú kún tó bí ìyá rẹ̀ náà sì lò tọ́jọ́ kò lò tó sùn lẹ́yìn ìgbà tó bí tọ́tò náà ti kú tí ọlọ́run ọba bá wá kó àrísìkí mọ́mọ́ ọwọ́ á lè lówó ju gbogbo ẹni tó lówó lọ láyé ṣé àrísìkí bàbá rẹ̀ bàbá rẹ̀ òfin kankan lẹ̀ ìyá rẹ̀ fún òfin kankan lẹ̀ torí ẹ̀ bàbá mi ń bẹ láyé kò pé kí n di nǹkan bàbá mi ti kú kò pé kí n má di nǹkan kan wálé ayé pẹ̀lú àrùtìtì tiẹ̀ nítorí di eléyìí náà ọmọ ọ̀lẹ ọmọ ọ̀lẹ ọmọ burúkú tọ́ta kú sí bàbá lọ́rùn bíi kú sórí òkè ẹni tí ó tì so o ṣùgbọ́n àtìkí tọ́lọ̀ ti kọ́ fún wa ọlọ́run tó ní ká ṣiṣẹ́ ọlọ́run ní ká gbìyànjú nínú ìyànjú àṣiṣẹ́ tí iná lẹ́gbẹ̀ẹ́ rárá ti kì í lò àtìkí tọ́lọ̀ tó wá kọ́ fún yín ọlọ́run mọ bó ti pọ̀ tó ọlọ́run ló mọ bó ti kéré tó ẹ̀dá ọlọ́run ọba kan ò sí tọ́da mi ọwọ́ ń tọ́kọ fún ọ ní kí agbati lágbàtà ká tún pàtà títà mẹ́tò tí dóòlà káfí kún tiẹ̀ kò sẹ́dọ̀ ọlọ́run kátó rí a àdúpẹ́ fọlọ́run nítorí tó bá jẹ́ níta èèyàn bá rí ni oríṣiríṣi àdánwò ọ̀bá wọ kádàrá kálukú ọ abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ tọmọ pé kò dàgbà tó ń dàgbà tó ń dàgbà tọ́lọ́ bá fún ọ a ntọ́ ní ní kún ẹ kẹ̀kẹ́ afẹ̀jẹ̀wà ó tún ti di kọ́ ra bàjáàjì a olóòtú ìfowó náà rí ńgbọ̀ bá fi alẹ́ tó ní kó kú mọ́tò ẹ̀já wa bá tẹ̀yìn lọ́rùn bẹ́ẹ̀ làwọn àká ọmọ rò tó wáyé kó àwọn àká mọ́tò wọn wá rí àrídìtì tọ́lọ̀ nǹkankan tí wọn ò ní parẹ́ wọn kò kó parẹ́ tó bá jẹ́ pọ́dọ̀ ọ̀bá ràn wọ́n lè má akékun òbí sa tó ṣùgbọ́n ọlọ́wọ́ bá nìkan lọ́mọ ń tọkọ̀ fún kálukú mọtara rẹ jẹ kọ wá bí mọtara lọ gbọ ọmọ fún babaláwo igi mọ lọ wọ akẹtẹdáyé rẹ ìrọlásí ìrọlásí dáló ní dáàmú lọtẹni tó ní dáàmú ọlọrun ọba nìkan lọmọ ọlọrun ọba nìkan lọmọ wọn ti kọ àrùn kìkì kálukú wa. ìdí nu dẹ́sí rí pé bẹ́ẹ̀ ṣe ń dàgbà bẹ́ẹ̀ ṣe ń dàgbà tọ́lọ̀ wọn bá bá jẹ́ pé ń tọ́kọ fún yín ọba ti ju bàbá yín lọ tó bá pé ń tọ́kọ fún yín ọba ti ju màmá yín lọ ẹ bá àjọ ọkùnrin ẹ bá àjọ obìnrin ẹni pé bàbá yóò ní tìkù ìyá yóò ní tìkù tí ó fi rí i pé ọmọ àwọn ti ju àwọn lọ. sẹ́wọ̀n kó bó ti ṣẹlẹ̀ sí kálukú láyé nù ọ̀pọ̀lọpọ̀ bàbá lójú ṣé bàbá rere yóò dúpẹ́ fọlọ́ ni àbí òní dúpẹ́ fọlọ́ yóò dúpẹ́ fọlọ́ ìyá rere ńkọ́ ọ̀nà òdúpẹ́ fọlọ́ wọ́n ti kó àdìsí kálukú wa tiwa tani pé kò sí ọ̀nà dálé gbà tá a lè fi yí padà àti ká máa gbàdúrà àdìsí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọn ni náà yọrọ tó kádàrọ ilẹ̀ dùn.

ó lè tara kádàrà kọ́ bẹ̀rù ó ti kádàrà kọ́ bẹ̀rù láti mọ yí aburú padà kó wá gbà wọlé ajẹ́ pé kí ló yí kíni padà kádàrà ló yí kádàrà padà kádàrà pé ọ́ bẹ̀rù wọ́n ti ti bẹ́ẹ̀ ọlọ́run wa fi yí kádàrà àìdá padà kan ẹni tí ọ̀dá nínú ọ̀rọ̀ rẹ̀ padà wá ti tọ́ da léyìí tí o sì pọn dandan pé kí wọn fi hàn sórí níta kọkàn tẹ́lẹ̀ níta gbọdá ni rárá wọn kàn rí pé dáadáa dáadáa dáadáa nígbà ṣẹlẹ̀ sí ọ alhamdulilayi wọn ti kọ àrídìkì oníkàlùkù wa tẹmẹtù wa kọ ká àrídìkì oníkàlùkù wa kò túmọ̀ sí ká má ṣiṣẹ́ kò túmọ̀ sí ká má ṣiṣẹ́ nítorí pé nínú àkídà àti ahlu sunnah wal agbọ́dọ̀ gbàgbọ́ ike gbogbo nǹkan lọ́wọ́ kò ní ta ìṣe wa ńlọ́fà ló ti ṣe wa ntí ó sì ṣe wa kọ̀sọ́nà tó lè gbà ṣe wa ìní òjò ṣe wa agbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n sádàrà gbọ́ kò túmọ̀ sí gbìyànjú kò túmọ̀ sí gbìyànjú ẹ gbìyànjú ẹni tó kó tẹtẹrẹ kébi ọmọ bàá fa yín ẹ gbìyànjú ẹni mara nítorí pé ẹ gbìyànjú dákẹ́tọ̀ láì nítorí kọ́ mọ́ba jẹ́ pé orí àyùmọ̀kẹ́lẹ́ gbà kú ẹ gbìyànjú ẹ ní dákẹ́ ẹ máa gbìyànjú ẹ máa gbìyànjú eléyìí yóò mú yín máa kí lọ́lọ́wọ́ bá kọ̀ fún un. oníkálukú wa à ń fẹ́ kíkí kí arúgbìkì wọ́pọ̀ á máa gbìyànjú gbogbo ọ̀nà tá a máa gbà tó da tá a lè wọ́n kọ́ á gbìyànjú rẹ̀ ní ọjà máa kíkọ́ lọ́nkọ́ pé ọkọ̀ àbí ọ̀pọ̀ oníkálukú ọ̀fẹ́ yàwó nígbà tó bá fẹ́ yàwó kò ní máa wò yàwó rà látara bẹ́ẹ̀ bọ́lọ̀ máa kọ́ kó bímọ bímọ bọ́lọ̀ máa ti kọ́ kó ní bímọ kò ní bímọ bọ́lọ̀ máa ti kọ́ kó bímọ yọ pọ̀ yọ yà pẹ́ náà kó bímọ yàtọ̀ sẹ́ni tó kàn tó kó kalẹ̀ tó bẹ́ẹ̀ nílẹ̀ tó sọ pé bọ́lọ̀ máa kọ́ kó pé ńlọmọ ńlọmọ bẹ́ẹ̀ ni ó ti kọ́ kó ní lọ́mọ náà ní ìjọ fẹ́yàwó ẹ̀ èyí ó gbìyànjú ibi tẹ́ máa ti gbìyànjú ní ìjẹ́ máa ń tọ́lọ̀ ọ̀bẹ wà ọmọrì wọn sì ti kọ iye ọjọ́ téèyàn ó lò láyé màlẹkọọ tún kọ iye ọjọ́ tá a lò láyé kò sẹ́ni tó lè fi kún fún wa kò sì sí bàbá lẹni tó lè fi ìwọn bá ń tọ́lọ̀ ń bá sọ pé ó lò náà lò lò iye mímí tó mú kò ní dínkù kò ní létí wọn ti kọ́ lẹ̀ nínú yàrá wà á iṣẹ́ tẹ́ gbélé ayé tí wọ́n ti kọ́ lẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé iṣẹ́ tọ́lọ̀ ń bá sọ pé ó ti náà ló ti bọ́lọ̀ bá sọ ipe iṣẹ́ rẹ̀ òun náà ni pé wọ́n mọ̀ sísẹ́ ẹnjìníà kò sí bí wọ́n ti lè pè ọ́ lọ sí ìfisẹ́ mẹ́dísìn tí ó di ọ lọ́wọ́ ó lè ti tọdún mẹ́ta ní sùkúù lórí fọ́ọ̀mù lọ sí medical science ìlọ ńkọ́ ó ti tọdún mẹ́ta ńlẹ̀ kó tó ti pé àwọn olùkọ́ sọ mọ́ pé ọgbárí lóòótọ́ ṣùgbọ́n tó bá yẹ pé ẹnjìnírìn lọ́ba kọ́ wàá gbárí jù báyìí lọ tòun náà rí pé wàá kọ̀ǹdín lọ́ba fi medical school sílẹ̀ lọ́ba tó lọ sí ẹnjìnírìn nígbà tó bá tẹ ẹnjìnírìn wọ́n máa fi ah wọ́n ti kọ́ ẹnjìnírìn láyé ah bí ìrọ̀mọ́ tó gbárí bíi tiẹ̀ nítorí pé ibi tó ń pè lọ́nà rẹ̀ àwọn èèyàn máa pé iṣẹ́ mẹ́dísìn tó tó bá ti parí wọ́n ti parí wọ́n máa rówó ní àdúyàdó ni ọlọ́run bá ti pàpọ̀ lẹ̀ pé wàá ti sẹ́bà wàá tún ti sẹ́bà wàá tún ti sẹ́bà ìsẹ́bà ìlọ́ba àparí ẹ̀ sẹ́mọ̀kọ́ ọmọ náà ọlọ́run ti kọ́ pé yọ kọ́ sẹ́ mẹ́dísìn àmọ́ yọ padà kọ́ iṣẹ́ ẹnjìníà náà kọ́ pẹ́ tó bá ti wò gbèsè ayé ìṣẹ́ náà ó rí pẹ̀lú ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ náà nínú gbèsè ayé rẹ̀ nǹkan kan lọ kọ́ tẹ́lẹ̀ kó tó dùkú tún dàgbà bò mí. kòkò túmọ̀ sí pé bóyá àwọn ayé ọbẹ̀ ti sẹ́yìn sin orí olórí ni rárá ara sẹ́rẹ̀ náà ni ọlọ́run ti sọ pé ọkọ̀ ti ṣe káfíńtà náà wọ́n sọ ọdún mẹ́wàá di káfíńtà kó tó di mẹ́kò wọ́n tún ti mẹ́kò náà fọdún mẹ́wàá kó tó di ẹni tí ṣiṣẹ́ wọ́n ti pè bíríkìlẹ́yà bíríkìlẹ́yà ló ṣe kú tó bíríkìlẹ́yà ló ṣe kú tó iṣẹ́ mélòó wọn kọ fún ọ iṣẹ́ mẹ́ta ẹ kò túmọ̀ sí pé ẹ pípé òní ṣiṣẹ́ yìí là òní ṣe yìí là ṣíṣe làkọ́ là ń sọ aláwọn ẹsẹ́ tó a ó lè jẹ́ pé ti alákọ̀ọ́kọ́ tó ṣe náà ó fi lálù náà ó fi lówó púpọ̀ tó ṣùgbọ́n lọ́wọ́ bọ̀ kọ́ pípẹ́ tó ṣe kùnù ó tún tara bẹ́ẹ̀ bọ́ sí ti sẹ́nu ó tún tara bẹ́ẹ̀ bọ́ sí ti sẹ́nu kẹ́kẹ́ bẹ́ẹ̀ náà ṣe é nínú gbèsè ayé ní ti yín báyìí ẹlòmíì ní ti yín báyìí ó lè jẹ́ pé iṣẹ́ ìjọba tó lọ gbà iṣẹ́ máa jókòó lọ́fíìsì ó sì ọdún mẹ́ẹ̀ẹ́dógún ibẹ̀ náà ló ti

nígbà tó bá ti jẹun ní bá di pé à ah, kí ni wọn á ń sẹ́ńdì ìwé tẹ́lẹ̀ tí ó yìí wù mí ju ìwé lọ ní bá di pé tí ó yà yé tí ó yé tí ó yé ní bá kọ́ pa gbogbo ìwé ẹ̀yìn ìwé rẹ̀ ti sẹ́gbẹ̀ẹ́ ní bá fẹ́ bá wọ́nà ní wọn bá tó mo tún lè lọ́ọ́ lárúbá ni ọ̀dà pọ̀ à ah, pẹ̀lú gbogbo dìgírì tó ti gbà dìgírì kiri á ti ríru rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ bẹ́ẹ̀lẹ̀ lárúbá subhanallah tó náà ti sọ lárúbáwá lẹ́nu báyìí tó náà kọ́ kí olórí fèrè ṣebí àkọọ́lẹ̀ kí inú sẹ́bí ó sì ó tún ṣe sẹ́bà ó tún ṣe sẹ́bà nítorí wọn bá kọ fún kálukú náà ní kó náà jẹ́ ọjọ́ pé dáadáa náà lọ́nà kọ fún kálukú wa kọ̀ṣọ́ pé yẹn ọ̀sàrí bàbá gbogbo ẹ̀ ẹ̀ wọ́n ti ti pa bọ́lẹ̀ fún kálukú tó lórí ibú ni àbó lórí rẹ̀ ká ah, ọlọ́run ti wá lórí rẹ̀ wọ́n ti pa bọ́lẹ̀ ilé ìkúmọ̀ sí wípé àwa iná ní iṣẹ́ ìjọsìn bá àmọ́ lọ́n ti pàpọ̀ lẹ̀ ọlọ́run ti pàpọ̀ lẹ̀ talọ́mọ aná talọ́mọ àlìjẹ́nà ọlọ́run bá ti pàpọ̀ lẹ̀ ìdí ni ìjọ kánàbí wa sọ̀rọ̀ lọ́wọ́ àdìsílẹ̀ tó sọ orí rẹ̀ fáwọn sọ̀hárù tó ní sáájú kọ́nà ọgbó tó dá sánà sáájú kó tó dálẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún pẹ̀lú fifty thousand years kó tó dá sí màá tilẹ̀ ló ti mọ ẹni tí ó wọ náà yàtọ̀ sẹ́ni tí ó wà láyé torí kó fa àwọn sẹ́jáde láti ìbarabara àwọn bàbá ńlá ó fa àwọn sẹ́jẹ́ kan fáwọn ilé ìmọ̀ dáhùn fáìlẹ̀ ó tún fa àwọn míì jáde wọ́n láwọn ilé ìmọ̀ dáhùn fún náà ọlọ́ọ̀dà kan tó sèmi pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú ẹni tó dá fáìlẹ̀ àwọn sọ̀hádà wa sọ

láti ṣiṣẹ́ tí ó ṣe déédéé pẹ̀lú dọ́dà ẹni tọ́ka tọ́lọ̀ ń dábàá àlùfẹ́nà yóò ṣe dẹ̀kú fún tí ó fi ṣiṣẹ́ àtiwọ́ àlùfẹ́nà ẹni tọ́lọ̀ ń dábúná yóò ṣe dẹ̀kú fún títí tó náà fi ṣiṣẹ́ àtiwọ́ náà sẹ́wọ̀n kékeré sálábòsí lọ́lọ́ torí tó bá ní kí gbogbo ọlọ́ máa sùn ọmọ aná kọ́ máa lọ ọ̀nà ọmọ àlùfẹ́nà kọ́ máa lọ àlùfẹ́nà àwọn gbanugbanu ọba gbanu tọ́lọ̀ wípé ah kí ni gbogbo àjọ ṣe báwọn kan jọ sùn náà wọ́n bá wọn kan sínú fún àwọn kan sáà fọkúlùn mọ̀yẹ́sọ̀rò lè máa kó lọ́kọ̀ rẹ̀ tí wọn náà bá ti sọ alábòsí tó máa fẹ́ tó máa fi ilẹ̀ fún akókò ọ̀dájọ́ ọ̀dájú pé wọn náà ní ti ẹjọ́ dá lórí tó bá wọ Ramadan tó bẹ̀rẹ̀ ní ìsinmi tó máa ní kọ́ ọ̀dájọ́ fáwọn èèyàn púpọ̀ tó mọ̀ ọ̀dájú pé wọn náà máa kọ́kọ́ daran lágbájá mùnàfíkì lágbájá èké ni lágbájá kí ló dé nítorí pé sáájú tí Ramadan tó bẹ̀rẹ̀ ولكن كذب وتولى كوسي صلاة كوسي يا زكاة pípé ní kọrọ Ọlọ́run ọba nírọ́ wọn ò lè máa sọ̀rọ̀ Ọlọ́run tó jókòó ń bẹẹ rọmọdún àdáwà dé ọlàwà gbàgbàgbọ alákọọkọ iṣẹ́ tiẹ̀ gbanagbana ni ó ti di bàbá ìmáàmù lọ subhanallah ẹ sábà ní kọ́ ọlọ́ọ̀dájọ́ wọ́n sọ mọ̀ náà fi kìlẹ̀ lé ìgbà yìí. Ehe ẹ̀gbọ́n kó lè tọ́ lọ́wọ́ bá jẹ ó lè tọ́ lọ́wọ́ bá jẹ ìwọ kẹsìn kún kankan ìwọ tó pè ọ́ mùsùlùmí inú ń bí ọ wá dé náà tọ́ọ́sìn ti ti sàábì wọn ò sì a lè máa parọ́ fúnra wa a lè parọ́ fúnra tó bá yẹ pé dáadáa la bá ń tè àwọn náà mọ̀ tó bá yẹ pé àìdáa la bá ń tè nítorí pé ẹnu ló máa ń parọ́ ọkàn kọ́ kì èèyàn lè máa fẹnu parọ́ kọ́ máa já mi ṣùgbọ́n kéèyàn yẹn lọ pé à ó tó ń sọ náà kókó rí torí di ti pa ta ló lórí ta ló lórí a lò tí màlẹ́kà wà kọ gbogbo ẹ̀ tí màlẹ́kà lọ́kọ́ tó wù yìí àbí tọ́lọ̀ ní kọ̀kọ́ lọ́kọ́ nítorí tẹ́ ẹlòmíì lè tẹ̀ràn mọ́ màlẹ́kà pé màlẹ́kà ló sọ ní sùn bàbá yìí tòjọba yẹn pé ọ̀nà kan bẹ tó lọ ẹ ti lè kọ́ńtàkì màlẹ́kà yẹn bíkọ́ àwọn kan tó kọ́ fún nǹkan dá nọ́mbà burúkú ló mú fún ṣẹ̀wọ̀n kẹ́lòmíì lè máa sọ bẹ́ẹ̀ àtúkọ̀ sọlọ̀ àwọn màlẹ́kà ẹ̀sìn wọn ò sì dàbí ẹ̀gbọ́n tó lọ sọ nípa wọn. لا يسبقونه بالقول وهم بأمره يعملون وكي الصوت واجب الله أبوتوي أكسي الله ما تسلم لا يعصون الله ما أمره، ويفعلون ما يؤمرون ويسي الله لوري تبارك وتعالى إن تلون بامي كونسي أكسي الله من عليك أكسون تقول إن تلون نكو قلوكو تبارك بامي لي يتمنى الحديث قال النبي صلى الله عليه وسلم فيقول الملك màlẹ́kọ̀ ọmọ sọ pé ayé rọ́pì ìrè olúwa ẹlẹ́dàá ẹ̀dẹ́kẹrùn àmúhùn sí akọ ìní àtọ̀tọ̀ tó sínú àpò dídọ́ lọ ọfẹ́ dẹ́dà látara rẹ̀ sí akọ ní ọ̀dẹ́ ní àbábo màlẹ́kọ̀ ti béèrè lọ́dọ̀ lọ láti tijọ́ tí àtọ̀tọ̀ kọ́kọ́ bọ́ sínú àpò bí obìnrin ṣé ọfẹ́ sọ́dẹ̀yàn ni àbí òní dẹ̀yìn tọ́lọ̀ bá ní ó dẹ̀yìn ọmọ sọ màlẹ́kọ̀ tọ́lọ̀ bá fi sọ́kò bí ọmọ sọ

aboli kìí sàkọ tọ́lọ̀ ń bọ́ wa sọ yìí kò ní jákọ̀ kò ní jábọ̀ kọ́ torí pé ìgbà tí wọ́n ṣe àwọn analysis kan kò tí ìdíjọ́ méjì lọ tí mò ń bọ̀ bóyá ní àbíjẹta nípa kọjákọ̀ kọjákọ̀ kàkàtàkọ̀ kàkàtàkọ̀ tọ́lọ̀ wọn bọ́ da pẹ̀lú abẹ́ ọkùnrin àti abẹ́ obìnrin. tó wọ́n wá gbé ọ̀kan nínú àwọn oníṣẹ́ẹ̀sì ìgbọ̀nyìnbó tọ́nà nípa ntí máa ṣẹlẹ̀ séèyàn nínú wa. òun wá sọ pé ńṣe ni ọmọ náà di kàkàsápọ̀ kàkàsápọ̀ látàrí pé àwọn èròjà kankan tó wà ní nígbà tí tẹ̀wọ́n bá takora wọn. ẹ máa gbọ́rọ̀ <laughs> nígbà tí tẹ̀wọ́n bá takora wọn ọmọ wa ti kọ́ lábẹ́ ọkùnrin lábẹ́ obìnrin á kí n tọ́ takora wọn ti agbára ni ìwé ẹ̀kọ́ lọ lágbára bẹ́ẹ̀ láti wá dá abẹ́ ọkùnrin àtàbí obìnrin kọ́ máa dá lóyún ẹ̀ yóò tún wá dá pé nígbà bá tún wá dàgbà kó kún kó tún nírùn gbà àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ yóò tún dá pé kọ́ máa rí nǹkan oṣù kó sì tún jẹ́ kó nírùn gbà sọ̀rọ̀ torí de eléyìí báyìí èyí táwọn awúsá ń pè ní màtàmájà àwọn pè ní máa dá mẹ́ta ìyẹn ni pé abokùnrin abokùnrin akọbìnrin ẹ kàkà sákọ kàkà sábò ọwọ́ aláàrin méjèèjì àtàràmọ̀ kó mo wá kí á ló tẹ̀lé ń bẹ̀ tó lẹ́yìn ó ti lè dá òní ìsìn gbogbo yàtọ̀ sí rọ́tẹ́lẹ̀ yẹn pa fúnra rẹ̀ màláìkà ṣe ń sọ àpò bí kí ni ọ̀sọ̀ fọlọ̀ yọ ọmọ ọ̀sọ̀ fọlọ̀ pé wọ́n lọ̀ tí akọlọ fẹ́ dání àbábò yóò bí ọlọ́run ọba léèrè tọ́lọ́ wọn bá bá sọ pé akọ ni yóò máa sọ lápọ̀ rẹ̀ tọ́lọ́ wọn bá sọ pé abo ni yóò máa sọ lábo rẹ̀ tọ́lọ́ wọn bá sọ pé khamsa al-mushkil khamsa al-mushkil òun náà ni kọjá kọ kọjá bo tọrọ rẹ̀ dojú sùn yẹn ìdí tí wọn fi lọ́rọ̀ rẹ̀ dojú sùn yẹn onísọ́mọ́ ní kọ́tọ̀ ó nídìí ọkùnrin ó nídìí obìnrin tọ́ba ní kọ́tọ̀ ìtọ́mọ̀ á jáde lọ́nà méjèèjì agbára títọ̀ mú jáde lábẹ́ ọkùnrin iná lágbára tí mú jáde lábẹ́ obìnrin á ah, ó dojú sú wa àmọ́ tó bá jẹ́ pé agbára títọ̀ mú jáde lábẹ́ ọkùnrin pọ̀ ó lágbára ju etí ń jáde lábẹ́ obìnrin lọ á sọ pé yẹ àkọlé lè yọjú àjẹ́ pé láti bẹ̀ yẹn láyé ìjọ nìyẹn o láyé ìjọ kó tó di pé ìmọ̀ ẹ̀rọ ọ̀gbàlódé wọnú ìtọ́jú aláàárẹ̀ ìlú ìtọ́wà láyé ìsìn so tó bá wò bí ṣe ń sọ àwọn náà nídìí àti wòtọ́ náà ní ìsìn so ṣùgbọ́n láyé jọ̀hún táwọn bá ti wo pé ìtọ̀ yẹn ètí ń jáde lábẹ́ yìí ó lágbára ju ètí ń jáde lábẹ́ yìí lọ àwọn akùnrin ìdájọ́ ọkọkùnrin nítorí pé àwa ní a ní nǹkan ṣe pẹ̀lú mímọ̀ pé tọkùnrin ni àbóbìnrin lágbọn pé tí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ bá kú irú ogún tálákù ogún akọlákùnrin àbógún abo bákan náà ó tún ní nǹkan ṣe pẹ̀lú pé tó lè fẹ́yàwó àbọ̀kọ ní òní kọ́mọ̀lù ọjọ́ ikóbìnrin la fi kóbìnrin kọ́mọ̀lù ọjọ́ kọkùnrin la fà kọkùnrin so a nídìí láti mọ gbogbo eléyìí bákan náà a tún nídìí láti mọ bọ́kùnrin ní bóbìnrin ni nígbà tí wọn bá wọ ọmọ mọ́sálásí ní ìsìn nítorí kó nírun kan tá a ti gbàgbé kó gún mú ó sì wá dúró láyé àwọn ọkùnrin àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ bóòlù ẹ̀yin ó ṣe fíìlì tẹ́tẹ̀ yín bá ń kanra yín pẹ̀lú obìnrin pàápàá ẹ̀yin tẹ̀sí ìfẹ́yàwó rí ọ̀pọ̀lọpọ̀ ó ti ara mọ́tíláṣí ọ̀wá ti kọ́dà nígbà tí mọ́tíláṣí ètè kọ́ọ̀tù tọ́ ẹ́ gbogbo wọn gẹ̀ pé mọ́tíláṣí ayé ọkùnrin yàtọ̀ bẹ́ẹ̀ náà ni sẹ́yìn bá wà wò nítorí kó nírun kan tẹ́ ti gbàgbé wọn wá tó mọ́sálásí sẹmọ kí nǹkan ó ṣe ẹn torí pé bíìdì ọkùnrin tó wà fún fele lé bẹ́ẹ̀ ni abẹ́ obìnrin tó ní kó ṣe lè máa hùn subahana torí di eléyìí ló ti jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run tí ọ̀gá sì yé wa tọrọ rẹ̀ bá dojú sú wa ó láti àmọ́ sí aníbàṣe pín ogun rẹ̀ aníbàṣe pín ogun rẹ̀ kọjákọ kọjábọ oníbàṣe pín ogun rẹ̀ lábẹ́ kọjákọ lábẹ́ kọjábọ oníbàṣe pín ogun rẹ̀. tètè wá tẹ máa lọ́kọ̀ àníyàwó àwòkọ́ da dúró ná ká má bàa dá nǹkan lẹ̀ mo rò pé yé o ní sì lọ́kọ̀ mo rò yé ọ o sì ní níyàwó mo rò pé yé ọ torí àmọ̀ bá kọ wọn bá wọn o sì ọkọ ọrọ wọn so àpètè náà dàrú a nídìí láti tò àwọn fáìlì ń gbà bá tò tó bá jọra wọn láti mọ ibi tí sí ẹ̀hìn amọ́kọ amọ́síláṣí kò ní dúró láyé ọkùnrin kò ní dúró láyé obìnrin yóò dúró lágbọ́n kìí sáyé ọkùnrin kìí sáyé obìnrin yóò ta tó yóò ta kété mbẹ́ mo rò pé yé wa àwọn yẹn tọ́lọ̀ ń dá bẹ́ẹ̀ nù bó wa lọ dáhùn tọ́lọ̀ ti dá lọ́kùnrin tó wá sọ pé jíjí obìnrin ló gbò tó wá lọ péra rẹ̀ lọ́jọ́ ń dá sọ́júrì tó ní kí síbi olú abẹ́ òun wọ́n fún un gbẹ́wò bẹ́ẹ̀ wọ́n wá wá wọ ọba àjáwọ ewúrẹ́ kọba àjẹ kan wọ́n fi dírẹ́sì rẹ̀ á ọ̀lọ́ tí ọ̀làjú náà lé lẹ́yìn àbí ìfẹ́ ẹranko ìfẹ́ ẹranko nìyẹn yáà ni wọ́n fún un dírẹ́sì rẹ̀ ẹ̀ náà fẹ́ dobìnrin ọmú ńkọ́ gbọ́dọ̀ àti rí wọ́n ní wọ́n ń ta rọ́bà kan wọ́n máa ń pín sí wọn láyà <laughs> ìwọ náà bá lọ fẹ́yàwó rọ́bà ó rọ́bà láyà ọwọ́ afọwọ́ tẹ gbogbo wa ti kọ̀kọ̀ pé èwo lè dé yìí èwo lè dé yìí ọmú èrí báyìí ìgbéyàwó rí àmọ́ mọ̀ ọ̀gbọ́dọ̀ rí báyìí lè yọ rọ́bà gbogbo àwọn àtẹ̀wò tó yìnbó kó wa tó kó wọlé ayé nu ọkùnrin olóńfẹ́ dóbi obìnrin olóńfẹ́ dọkùnrin ẹ̀rí irun wọn ní ìtura gbé wọn kí wọ́n yọ òmùn òmùn ọkùnrin tó wà lára òun kí fi tó bin sí òmùn tóbìnrin kí wọ́n fi tọkùnrin sí òun náà mọ akẹ́hùn náà mọ akẹ́hùn lábàdì ẹni títí máa sọ̀rọ̀ tó rẹ̀ tín oná àwọn ọmọ ọ̀rọ̀ ó rò pé bẹ́ẹ̀ làwọn ọkùnrin ti ọmọ pé kọ́lọ̀ ti dákàlùkù ní sọ subhanallah torí délé kí lọ́ọ́ ti dáa tó kọ́lọ̀ ti sọ kó sí tó dáa tó kọ́lọ̀ ti sọ lọ irú àwọn eléyìí ẹnìkan ti wá sọra rẹ̀ dọ́kùnrin obìnrin láti mọ́ bàbá rẹ̀ wá lẹ́yìn ó sì lọ jẹ́ mùsùlùmí bàbá rẹ̀ náà jẹ́ mùsùlùmí wọn fẹ́ pín nísìnyí ṣé àǹfọ̀n lókun tó dà ní àbókun tó jẹ́ nàá ṣé gbogbo ẹnu lẹ́sìn sọ ní abẹ́ nǹkan ẹ̀sìn ogún tó obìnrin ni ogún tó dà ní ìsìn ọkùnrin ni sógun ọkùnrin láàkùnrin àbí tóbìnrin nàá bẹ́ẹ̀ rògbò wọn gbà pété ojú yín di pé kí ni bàbá wa pè ọ́ mr ni àbí mrs miss ni bàbá wa pè ọ́ kò síbò sí ti di mr you get us tó ń torí di ebi ó di ọkùnrin sápò ààrẹ ni tá ń lọkùnrin rádaràda tí báwọn ọkùnrin ṣe ń dọkùnrin ìwọ́dì ayé obìnrin ọmọ wà láyé nípa ogún àtúnyẹ̀wò àgbà kọ́ wà yàrá obìnrin o sọmọ <laughs> mo rò pé yóò wá nígbà kọ́ wá ìyàwó obìnrin torí pé wàhálà nù ní ìsìn ti sọ̀rọ̀ rẹ̀ dọ́kùnrin àbájú torí ẹ̀ kò ní wá ìyàwó obìnrin tó bá sì wá tọmọtìláṣí àkọ́rọ́mọkọ́mọgbà wàhálà pa táàtì ó tò láyé ọkùnrin torí pé obìnrin ni bẹ̀rẹ̀ ti bá rí màkàn àní gbàláyè tá a bá wo ń tọ́jẹ́ táwọn àgbàlá ìkọlọ sáyà àwọn obìnrin pé ebóbìnrin náà ní pilẹ̀ a nítorí ti dà lẹ́sìn kò lè ti jẹ́ a ó ti rẹ̀ kórókó gẹ̀ẹ́sì ẹ̀ ti rẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo àwọn ọ̀làjú òfò ìlú gbóni màlẹ́kà ó tún fi ọlọ́run ọba léèrè aṣàkéyàn àǹtàrí só lórí ibú ni àbó lórí rẹ̀ ọlọ́run dàpọ̀ má ti wá lọ lórí ibú. lórí dínú ló fi jẹ́ pé ṣé má ti kàkọ́lẹ̀ pé ṣàkéyàn ẹni ọmọ yẹn olórí ibú ni yọ jáde wálé ayé lórí ibú kí èdàgbà olórí ibú náà ni ọmọ jẹ kò wá sí bẹ́ẹ̀ ṣe tẹ́ pépépépépépé wá síbi kọ́ wá torí rẹ̀ kò ní gbọ́ kò ní gbọ́ tí bá dé sèse kó ń sori re bọ́ pẹ́ bọ́ yá ń kọ́ orí ikú náà ló ti ká yìí yóò fi di kọ́ padà parí ẹ̀ sínú náà ẹni tó máa kọ́ sílẹ̀ fún kó lórí re ni kò sí fẹ́ ṣe lè fẹ́ sí lọ́nà láyé yìí kò sí ní tí wọ́n lè lò bí wọ́n lo owó bí wọ́n lo obìnrin bí wọ́n lo gbogbo bí wọ́n lo kò bí wọ́n lo gbogbo ẹ̀ wọn ò ní rí yí padà kúrò lórí jíjẹ lórí re torí nítorí wọn bá ti kọ kò sí yí padà kódà tó bá ti ń fi gbà kan ṣe bí olórí ibú tó bá ti ń dìgbà kan ṣe dàdàrà tó rí ikú sáyé ẹ kókó tó di kó fáyé sílẹ̀ yóò tún padà sí sí oríire náà ní tó fi wà lójà nítorí pé àkọọ́lẹ̀ lágbára kò sẹ́ni tó lè yí àkọọ́lẹ̀ padà nítorí wọn ti kọ fún kálukú kò sí yí padà ìdí nìyí tó fi jẹ́ pé àwọn àtàwọn tó pè lọ sí jẹ Islam àgbọ̀dọ̀ tí ó sú wa lọ́rẹ́ nítorí ti kọ́ pé lórí ibú lórí ibú náà ni olùwọ́ bá kú lórí àìsè Islam tí ìbá ti kú lórí àti islam àní àní jákàn nínú kó lè gba islam àní jákàn nínú kó lè gba islam irú ìdánilẹ́bí wa muhammed sallallahu alayhi wa sallam tó ṣe pẹ̀lú ẹ̀gbọ́n bàbá rẹ̀ yẹn Abu Talib tí ń pọ̀ kakú dáná ti sọ kókó sọ la ilaha illallah kalimatun uhajju laka biha inda Allah gbólóhùn tí ti bọ́ ní àwíjàre lọ́dọ̀ tó bá ti jọ́ gbẹ̀ndà òkè yá. sọ nígbà tó ti jẹ́ pé àwọn olórí ibú méjì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ń gbà tonti kọkàn ni wọn padà sórí rẹńtìẹ Abuja àti ẹnìkan tóun padà sórí rẹ wọn sọ pé tó fi ẹ̀sìn bàbá rẹ lẹ ah ó ní òun nífẹ̀ẹ́ sìn bàbá òun lẹ òun nífẹ̀ẹ́ sìn bàbá òun lẹ orí rẹ ló kù sí àtúrámọ kó mo lọ tó àwọn ọmọ ńgbà tó bá tó kú láti ọmọ ikú náà lọmọ tán òun anabi wa bẹ̀rù mọ̀tá anabi ọ̀dọ́dọ̀ rẹ̀ ó rí i pé àárẹ̀ kù ní ó rí pé àárẹ̀ kù fáwọn ẹ̀yọ́ dídé ó rí pé àárẹ̀ ni ti ń na kù ní anabi muhammed sallallahu alayhi wa sallam ó wá ní kọ́sọ̀ la ilaha illallah arákùnrin yìí wá ní wọ́n á wojú bàbá rẹ̀ bàbá rẹ̀ náà wà bàbá ẹ̀gbọ́n tí wọn wò ajẹ pé ẹ̀yin bàbá bàbá àtẹ̀yin màmá mọ tí ọmọ bá tó wà wo aje pe eyin baba baba ateyin mama mo ti omo ba ti pe rin ọ̀nà dáadáa ẹ̀yin láwò tọmọ bá rin ọ̀nà tí ọ̀dà ẹ̀yin náà láàjì lórúkọ ànábì sallallahu alaihi wasallam wọn ni kullu mawludin yuladu ala al-fitra fa abawahu yahawidani aw yanṣirani aw yumajjisani gbogbo ọmọ. níṣẹ́ ni wọ́n máa bí wọn sáyé lórí àdámà pé wọ́n jẹ́ mùsùlùmí bàbá àtìyá wọn ní máa padà sọ wọn tẹlẹ́sìn yahudi bàbá àtìyá wọn ní máa padà sọ wọn tẹlẹ́sìn nàkọ́rọ́ bàbá àtìyá wọn ní padà sọ wọn tẹlẹ́sìn màjúsí abọ́kíbọ̀pẹ̀ abọ́ná abòkun abọ́yá bàbá àtìyá ni máa sọ àwọn ọmọ adìbẹ̀ bàbá àtìyá ni ọ̀sọ̀ ọmọdé léwu bàbá àtìyá ni ọ̀sọ̀ ọmọdé wọ́n sọ ọmọ ẹ̀rí tí wọ́n máa sọ ọmọ lóko Toriko torí kó lóró làwọn ẹ̀rí tí wọ́n máa sọ ọmọ lórúkọ ọlọ́yadé torí kó ọlọ́yadé làwọn àhà tó tóbi dórí àwọn tí ọwọ́ mi ẹ̀rí pé wọ́n máa sọ ọmọ lóko torí kálukú fẹ́ mọ̀ wọ́n dàbí tòun ni tí bàbá bá jáyàn àbí àyàn wọn ti gbogbo àwọn ọmọ náà ní orúkọ àyàn bàbá àjọkùnrin bàbá àjọkùnrin wọn fún àwọn ní máa ń lapa lára àwọn ọmọ tọmọ bí máa ti ń tọ́jà kọlọ̀ kó sí wa lóbi rere tó anábì tó sàpèjú ọlọ́dà gẹ́gẹ́ bí àwọn ọmọdé wúrẹ́ ń bì ní tẹ́ ẹ rí ọmọ ewúrẹ́ kan tó ṣe pé wọ́n fi pẹ̀lẹ́sẹ̀ rẹ̀ tó ti rọ́bí wọ́n yẹ bí ma ewúrẹ́ lẹ́ni tó rọ́ lẹ́sẹ̀ wọ́n ní àmọ́nàbí wa sọ pé ìyá rẹ̀ ìní padà rọ́ lẹ́sẹ̀ ìyá ewúrẹ́ ní rọ́mọ ewúrẹ́ lẹ́sẹ̀ ìyá àgùtàn ní rọ́ nítorí pé gbàtó máa ń ṣe pọ́npọ́npọ́npọ́n gbogbo àwọn àyè tó léwu iná ọmọ ọkùn gẹ́gẹ́ bí ìyá ọmọ náà mọ wò pé tó ti mú yòó òun tó fi lè lọ síbi òkè gégélé yìí òun náà yẹ kóun lè lọ ọbẹ òun ti wá gbàgbé pé ọgbọ́n tí òun lè ta tí ibẹ̀ òfin ní yọ òun lè má lè tarú rẹ̀ ó ń bá débẹ̀ dà débẹ̀ ilẹ̀ ilẹ̀ lè yọ àpáta lè yọ tẹ́tẹ̀ tí ọwọ́ àdà ẹsẹ̀ yóò fi wà dáadáa so ọlọ́run anábì sallallahu alaihi wasallam ti ṣàpèjúwe kẹ́lẹ́ bá a máa bóbi bóbi tèèyàn náà ṣe máa máa jẹ tó ti bí dáadáa ó rí i pé ó jẹ́ mùsùlùmí àwọn òbí náà ni àbí báwo ni wọ́n ṣe ń gbọ́ gbàtí wòye ṣe mùsùlùmí ọmọ wá ọmọ ti ẹ̀rí tí ọmọ àlú ọmọ gbọ́wọ́ rẹ̀ bá ba kó là dáàbò bàbá barin àtìbò kí ló dé kí lọ́mọ ẹ ṣe ẹ̀rí pé kò ní sọ̀rọ̀ ibi tí ń lọ tí mo ní ọmọ lọ àti bó bá dẹ́kun lílọ ọbẹ̀ níbo ní lọ náà. Allah nítorí pé òun ò ní fẹ́ kọ́mọ òun kó sórí rẹ̀ ẹni tó òun ṣe náà ní fẹ́ kọ́mọ náà gẹ́gẹ́ bí ìwọ náà ní sọ́dọ́ kọ́mọ rẹ náà lọ sọ tó fi lẹ̀ ọmọ ilé kan ní kékeré ọgbà dídé

so kò sí yàtọ̀ fifty fifty so ọjọ́ bó ti ṣe jẹ́ mbẹ́ torí ẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam ó ti fi ó ti fi hàn fáwọn bàbá bàbá àwọn màmá màmá wọ́n kópa pípọ̀ nínú bí ó ti ṣe ń bàjẹ́ fáwọn ọmọ nínú bó ti ṣe ń bàjẹ́ fáwọn ọmọ ẹ wò lábẹ́ ìsìláàmù bàbá mi wà lọ́wọ́ pé tọ̀ríkọ̀ ní ṣe tọ́mọ rẹ̀ ọba ṣe tọ̀ríkọ̀ wọ́n dọ̀ nínú abí owó yìí yọ̀ọ́fẹ́ pa ọmọ yìí pẹ̀lú fìdí àti bìlíìsì mo ní kọ́ ọmọ wa dáwìyà dáwìyà báwo ọ̀dà kùbùrà ọ̀wà kùbùrà kùbùrà báwo subhanallah tó <laughs> torí pé wọ́n mọ̀ ọ́ pé ti tó ń ṣe ìbẹ̀ lọ́nà wa ọmọ òsì máa sọ ọlọ́mọdé kìtàbù wa sunna ewu kìtàbù wa sunna kìtàbù wa sunna torí di eléyìí báyìí ẹ̀rí pé dẹ́yìn bá ń ṣe iná ẹ̀lẹ́sìn kọ́ máa yóò ṣe kọ́lọ̀ ń dákun kọ́ máa ti wá lọ́nà torí àtijọ́ bàbá ọ̀tẹ́jọ́ àti lè kọ́ ọmọ tó ju ọ̀nà onítòsò àti tẹ́yọ ọ̀sẹ́jọ́ àti lè fọmọ sójú ọ̀nà onítòsò sebọ́pọ̀lọpọ̀ ọmọ sọ ìbá ti sẹ́ni tí ń sóògùn káyé ìbá wọn ya wọn ló sì wọn lọ rẹ̀ ìbá wọn ya lọ lóògùn àwọn tó dúbọ́lé tó dúbọ́lé ẹran lé inú rù gbogbo ní olóògùn nìyá mi dámọ̀ gbogbo ní olóògùn lọ́dámọ̀ àtògùn gbóná àtògùn tútù gbogbo ẹ̀ nìyá mi dámọ̀ oní òyìnbójútì ẹ̀kọ́ máa rẹ̀ bọ́ba ti lè sọ pé kíní kan ti ọba ìyá ìyá ti pọ̀ onímọ̀kọ́ dàgbà yọ kàn ọ́ ni ẹni yẹ kó sálọ lójú mi kọ́ ìyá àtijọ́ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ yọ gbé ọlọ́dún tó ti sọ ọlọ́gbẹ́ gbẹ́rẹ́ ni lórí gbẹ́rẹ́ ń papọ̀ lórí pé wọ́n wá sọ fún ọ èyí tá a bá tún dì wọ́n ó dì mẹ́rù fún ọ wọn náà máa rù káyé pé a àwọn ìyá ti tèmi jiná ìwọ gẹ́gẹ́ bíi tẹ̀mọ́bìtà tó àkàràmọ́kọ́mọ́gbá eléyìí á fi hàn yí pé torí ẹ̀ àwọn bàbá yín àwọn màmá yín wọ́n ṣe púpọ̀ lára yín wọ́n ṣe púpọ̀ lára yín. torí ẹ wọn náà wúra rẹ wò eléyìí táwọn bàbá rẹ màmá rẹ bá ṣojú ọ̀dà àgbọ̀nù nítorí kọ́lọ́ fi kálukú lè rè para rẹ ni pàápàá jùlọ ọlọ́run ti ti dàgbà débi wọn náà ti mà èwo lọ́tà èwo ọ̀dà èwo ni wọ́n ti lọ́ọ́ sí ọ̀dà wọ́n dà kò nídìí kọ́ lọ́mọ kò nídìí kọ́ lọ́mọ gbogbo kájọ fún gbogbo kò <laughs> ó náà rí pé o yọ ọwọ́ mi ó ti lọ ẹ ìyá rẹ̀ ti mọ̀ fọ́ọ̀mù ọpọlọ àwọn ẹsẹ̀rẹ̀ pétọ̀ àkókò mọ̀ lórí ẹ̀sìn kẹgbà iná làwọn náà kẹkẹ gbà Islam ọ̀nà lẹ̀sìn dàgbà tó pẹ̀lú bẹ́ẹ̀ ẹ rí pé wọn tún ká púpọ̀ sí nínú ìgbésí ayé àwọn òbí béèrè pé tó lórí ibú màlẹ́kọ̀ tún bẹ̀rẹ̀ pé fẹ́mi kí ni arzikì rẹ̀ ó ti tó báwo lárzikì rẹ̀ ó ti ma ọlọ́wọ́n bọ́ sọ fún tọ́lọ́n bá sọ fún màlẹ́kọ̀ ọkọ̀ rẹ̀ a ntí màlẹ́kọ̀ àkọ́kọ̀ ntí màlẹ́kọ̀ àkọ́kọ̀ kì í kà sí pé mílíọ̀nìà ẹ ìwọlọ́dúnkù ẹ wọn kọ in detail subhanallah in detail irú bàtà àwọn aṣọ rẹ àwọn afìlà rẹ àwọn abo rẹ ilẹ̀ tọ́ra tó kọ èyí tọ́ra tó ní kọ́ èyí tọ́ra tó gbà mọ́ lọ àgbà ní gbogbo ẹ̀ ni wọ́n gbogbo ẹ̀ màlíkà kọ. màlíkà ó tún kí famal ajal ìjọ mélòó ni ṣé bá a ti mọ̀ fún àmì máa bẹ láyé lọ láéláé á kúnjọ́ kan náà kò sí tàbí ṣùgbọ́n kéèyàn kúnjọ́ kan náà wọ́n ti kọ́ ìyẹjọ́ dábàá lò torí de lé nítakọ̀ fún òkè pé làbí bẹ̀ tó bá pé báyà ń lọ náà à ń lọ náà níbẹ̀ rẹ àwọn sani nínú àwọn ẹ̀yà wọn sẹ́gbọ̀n tó fojú fún Ramadan ọlọ́njọ́ bá aláì ọlọ́njọ́ bá aláì ẹlòmíì ọ̀sẹ̀ tó kọjá ló kú ẹlòmíì ìjẹta ń bẹ ẹlòmíì àná ẹbí tó kú lónìí gan wà tó ìjọ́tọ́lọ́ ń bá kọ fún kálukú yóò tó bá ti pé báyìí lọ náà kò sí ìkàkà tó lè dáhùn tó wọ́n lẹ́rọ̀ kan bẹ lọ́sibítù tí wọ́n bá gbé sí yàn mú ìyàn máa ń mí ìrọ́lá ìrọ́lá kò sí ìkú ní mí nítorí pé tí ẹ̀mí bá ti lè tán tí wọ́n bá gbé ẹ̀rọ sí yàn mú bá a ti mú gbogbo àwọn òkú tí wọ́n tẹ́ kalẹ̀ tí wọ́n fẹ́ sin ẹ bá ní sí wọn mú bóyá yóò tẹ̀ ẹ̀jẹ̀ ṣiṣẹ́ táwọn náà ó dìde garando bá máa sanwó rẹ̀ gbogbo ìtẹ́jú kọ̀ọ̀kan yẹ mílíọ̀nù tẹ́ bá fẹ́ gbà tó bá sáàtì lé dẹ́kun ó di àsanwó ẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ìrọ̀lá sí kò sí kankan tó lè sí wọ́n ti kọjọ́ kí kálukú kò nídìí kó ọmọ tẹ́ra rẹ jẹ́ wọ́n máa lọ borí jágbó ògùn kó gbẹ kíní kan àìkú ògùn àìkú lọ fẹ́ kún ó ṣe fún ọ náà tó bàbá ti òkú kúkú ilé kò ní kú ìnílé ti yín bàbá ńlá rẹ àwọn náà kú bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá tiẹ̀ wọn ò kú gbogbo wọn sàn án pa náà ni so abájọ tí wọn náà ò fi fẹ́ kú tọ́wọ́ pé bàbá rẹ ló kú ni wọn náà lẹ́tọ̀ àti jókòó nu pálọ̀ lé pálọ̀ tó wà lápò ilé fámìlì yìí tó dẹ́rú tó lè jókòó mbẹ tẹ́lẹ̀ táwọn bàbá rẹ bá ń bẹ láyé àgbà àgbẹ̀dọ́gba táwọn fi jókòó tó lè jókòó mbẹ nígbà táwọn bàbá ń bẹ láyé pé yọ bàbá wa kú tẹ wọn náà wàá fẹ karambata sórí àga ọmọ pé wọn náà ń sún lọ díẹ̀ díẹ̀ nù ńgbọ bá gbé ọkọ lórí àga ó di sàárè subhanallah torí ẹ kò sí ẹnìkan tí ò ní kú o kò sí ẹnìkan tí ò ní ẹnìkan wọn pé tó ti ẹwù mí nìsí ni kó òun fẹ́ jọba àwọn ọbẹ tètè kú irọ́ lásì ó kù tíwẹ tó kó o ṣeun torí tọ́tọ́ lọ́n bá kọ fún kálukú náà ni ó kù ẹ̀yin ọ̀rẹ́ ni tó tó dé pé níjọ́ tí ń jọba náà ló kú tiẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ ni tó tó ti kó tùpá kejì ọba láyé ẹ̀rẹ́ ni tọ́jú ọba tó ti kọ́dún kejì ọba láyé àwọn àtàrà rẹ jẹ ọba ni wọn kẹ o ìyẹn ara gbónukún fa ìwọ gẹ́gẹ́ bíi gbónukún fíran àkàlàmọ̀gbò kan ó ní láti ọdún ìwọ tó lọ ń bá náà ló so ọba níwájú ni kìí ṣe kó wọn bọ̀ lẹ́yìn kul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum ọlọ́run ní sọ fún ọ ikú tẹ̀ ń sá fún yọ pàdé yín wájú bí ìgbà sẹ́yìn gba báyìí ni pé ẹ́ mo ti fi sẹ́yìn ò ní mọ̀ pé wájú lọ́ọ̀bà tòbí kú ṣe nu gbọ̀mọ̀ ẹ̀yìn sá fún kọ́mọ̀jẹ̀ kọ́wọ́ náà lọ́ọ́ bọ́ sí kọ́lọ̀ wọn bọ́ sáà fún wa ń sí so fẹ̀yẹ̀ kúrò lọ́ọ̀ ọlọ́run mọ̀ dámọ̀ lẹ́ka lórí gbogbo òbí ìròyìn ويكتب الملك الملائكة وما قبوا بنتلهم وبابا سوء ọlọ́run ọba máa ń ti bẹ náà kò bí wọ́n máa tẹ̀lé ìlú arham wọ́n máa tẹ̀lé dáàbì ọlọ́run sì máa yẹ ọjọ́ tí a yóò dínkù nínú àti gbé ọmọ sínú tí ó fi jẹ́ bíbí ó sì máa yẹ ọjọ́ tí ó lékún fún ọmọ nínú àpò kó tó jẹ́ bíbí tọ́ba wu ọlọ́run akóso wọn fi máa yìí ní oṣù mẹ́fà gẹ́gẹ́ tọ́ba sì wù akókò tí oṣù mẹ́fà lọ kó o ti lè tọwọ́ kọ́ lóṣù mẹ́sàn gẹ́gẹ́ tọ́ba wù ọ lọ ọlọ́run lọ́mọ iye ọjọ́ tí ó dínkù ọlọ́mọ iye ọjọ́ tí ó lè tọ́ba sì wù ọlọ́run ọba ẹlẹ́dàá wa akókò bí máa kó o bí lẹ́yìn ìgbà tọ́ba ti tayọ oṣù mẹ́sàn kó o bí lẹ́yìn ìgbà tọ́ba ti tayọ oṣù mẹ́sàn tọ́ba wù ọlọ́run akókò pọ́dún nínú ìyá rẹ̀ kò sí nǹkan kan tó tako òfin ọlọ́run nínú ilé yẹn lọ́dọ̀ àwọn onímẹ́dísìn làwọn máa sọ pé tó bá ti kọjú oṣù mẹ́sàn-án àfi káwọn ọmọ báwọn ti kọ́ ọmọ jáde tó ṣùgbọ́n nínú bóyún títí máa ń pẹ́nu nínú ìmọ̀ ṣẹ̀ríyà àwa sọ yìí gbé oyún lè pẹ́ nínú obìnrin kó sọdún kó sọdún méjì kọ́ọ̀tì àgbọn lọ́dọ̀ àwọn ànàbìlà àwọn sọ yìí pé àwọn rí aboyún tóyún sọdún márùn-ún rẹ̀ kó tóbi a nídìí láti mọ gbogbo eléyìí nínú tó pàápàá jùlọ nípa ntọ́jẹmọ́gún nígbà tẹ́nìkan bá kú ní tí ó wá yé wa pé ìyàwó rẹ̀ ó kú ọkọ kú ó fi ìyàwó lẹ̀ toyúntoyún sẹ́mi pé bóòlù àti níyan ọmọ yẹn jẹ́ agbọ́dọ̀ mọ̀ dípé oyún yẹn tọkọ náà ha a ní láti mọ ìgbà wo ló kéré jù téèyàn fi lè fi oyún inú rẹ̀ ìgbà wo ló sì pẹ́ jù tí ó fi di kú ọmọ jáde ìgbà tó kéré jù lóṣù mẹ́fà ẹ̀ torí ẹni tí tó bá lọ fẹ́ yàwó tó jẹ́ pé tòtò sùn mẹ́rin lọ sígbà tẹ́ so èdè nìyàwó bá bí wọn a ọ̀dájú pọ́mọ zìnnà nìyẹn ọmọ zìnnà nìyẹn kò sọ́fẹ́tẹ́ ló fi wẹ̀ kò sọ́fẹ́tẹ́ ló fi pa ọmọ zìnnà nìyẹn nítorí pé ọmọ kò lè yá yá yá yá yá yá kọ́mọ ṣe oṣù mẹ́fà nínú láti jọ màhálà eléyìí túmọ̀ sí pé lẹ́yìn ìgbà tẹ́ so èdè tẹ́ wá bímọ lóṣù mẹ́rin ó túmọ̀ sí pé ẹ ti lóyún rẹ̀ ṣáájú kẹ́ tó so yìí ajẹ́pọ̀ ọmọ zina lọ́mọ ọmọ zina lọ́mọ yẹn báwo la ti mẹ́lẹ́ yẹn ṣùgbọ́n náà wọ́n bá sọ yìí pé wa hamluhu wa fisaluhu thalathuna shahra ọlọ́run ní àtúnyọ́ ọmọ àti rírèé tí wọ́n fi gbọ́ ọmú kúrò lọ́rùn lẹ́nu rẹ̀ ọgbọ̀n oṣù lóṣù ọlọ́run ti sọ nù ayà ó ní wọ́n fi sọ́ọ́lù òfin àmì iye ìgbà tó fi mú yẹn tá a fi di pa pọ ọyàn lẹ́nu rẹ̀ ọjọ́ ọdún méjì tá a bá yọ àsìkò ọyàn kúrò lásìkò ọyàn àtọyún tí í ṣe ọgbọ̀n oṣù tá a bá yọ ọdún méjì oṣù mẹ́rìnlélógún kúrò nínú ọgbọ̀n oṣù oṣù mẹ́rìnlélógún oṣù mẹ́fà adékúgbà tó kéré jù tóbìnrin lè fi lóyún tí ó fi máa halalan tayyiba fún ọkọ rẹ̀ òun náà ní kó yín oṣù mélòó oṣù mẹ́fà ni ìgbà tó wá pẹ́ jù làwọn olùmọ̀ọ́sẹ̀ yà pẹ̀lú lé lórí ìmáàmù wa Malik rahimahullah àwọn sọ pé àwọn ẹrí mẹdínà kò sí wọn ni wọn pé mbẹ obìnrin tó fọdún mẹ́rin lóyún kó tóbi sẹ́wọ̀n kí láyé jọ kò sí pé báyà wọn ń lo kékeré kankan àbí wọn ń kékeré kan tẹ ìjọba bíi náà ìjọba bíi náà sínú kí wọn lakun ẹnìkan wọn máa gbọ́ ọmọ jáde kò sí tọjọ bẹ́ẹ̀ ìjọba bíi náà wọn làwọn ọlọlọdún mẹ́rin dáadáa kò sí wọn ni wọn pé ètò kan pa àlọ rẹ fáwọn lọ́dọ̀ àwọn Hanabila táwọn ń tẹ̀lé Imam Ahmad ibn Hanbal àwọn làwọn rọ ọlọ́dún márùn àwọn rí ọlọ́dún márùn láti mọ ẹgbẹ́ rírí ẹ̀ńdáàrí ọkọ̀ ọgbọ́n ẹ̀ńdẹ́yìnàrí ọ̀sàgbọ̀ ọgbọ́n torí de eléyìí báyìí eléyìí jẹ́ báwò ọlọ́run lọ́mọ iye ọjọ́ tọ́mọ ó lò nínú rẹ̀ kó tó ti kọ́ jáde yọ pẹ́ ni kò ní pẹ́ ni ọlọ́run ọba nìkan sọ iye ọjọ́ tí ọmọ òsè tí wọ́n fi bì dáńtọ́ ìkéjọba lẹ́yìn irọ́ lásán irọ́ lásán wọ́n kàn kú kan nígbà tí obìnrin ọba bí so wàhálà bẹ̀rẹ̀ so ọlọ́run ọba nìkan lọ́mọ tó téèyàn obìnrin ẹnìkan kan ọmọ ọba téèyàn obìnrin tọ́ bẹ́ẹ̀ wọ́n má tẹ rígòl ọ̀hán wọ́n ní nínú túmọ̀ rẹ̀ òun náà ní pé ọlọ́run lọ́mọ ọmọ òní ọjà bọ́ ọmọ òní ọjà bọ́ nínú aboyún kó tóbi káàbí ọmọ tí ọjà bọ́ lókun ọmọ tó fi páàní bí kí ọ jábọ́ tóyún rẹ̀ ọ dànù ọlọ́ọ̀lọ́mọ èwo ni ó sì dúró dìgbà táàtò bí ọlọ́ọ̀lọ́mọ ẹnìkan ọ dànù ọ̀bọ̀há rahimahullah ó níyà mi ó bí mi o lẹ́yìn ìgbà tó ti lóyún mi fọdún méjì àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kèé ṣe wọ́n ní wọ́n pé bàbá yìí sọ fún wa nípa rẹ̀ ọ̀kan nínú àwọn àtìyàbẹ̀rì olùmọ̀ńlá ó ní ìyá mi bí mi lẹ́yìn ìgbà tó ti fọdún méjì lóyún ọdún méjì gbáko ni mo sẹ́nu yá subhanallah tó bá jẹ́ pé yorùbá lẹ́kùn wọ́n lè sọ pé àyè wọ́n ti sínú ni àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ tó tí wọ́n ti máa fẹnu fa tó ti máa fẹnu wa rọ́ọ̀fù lórí tìrìsì tó ó ní ọdún méjì gbáko ni mo ṣe nínú yá mi kó tó ti gbé yá mi fi mi wọ́n wọ́n lẹ́dẹ́ ti ní wọ́n kọ́ tó náà fẹ́ tẹ́ tó náà yẹ ti nígbà tí yá mi ti di mi. eyín méjì ọ̀kan ti máa wà wájú mo ti hù láti inú ìyá mi subhanallah mo ti hù láti inú ìyá mi débi kó àwọn wọ́n fi sọ pé ìdínú tó fi pè ní dọ̀há dọ̀há ẹlẹ́rìn apanilẹ́rìn ẹlẹ́rìn apanilẹ́rìn wọ́n ní wọ́n fi sẹ́rẹ́rìn pé sílẹ̀ ayé yín náà yẹri jáde ma jáde ma ọdún méjì gbáko ló bàbá yẹ pé yorùbá lẹ́kùn ni yóò ti lọ sí gbogbo tójúbọlé kò síbi tí ò ní lọ tán débi pé wọ́n ti sọ ọmọ dìdàkudà máa ń ọmọ lè ti dọ́lọ́ ọlọ́ ọlọ́ta nínú rẹ̀ kó tó di kọ́dún méjì pé látàrí ìmúkúmu látàrí gbogbo jẹkújẹ eré tí wọ́n máa gbé fún jẹ ètò àmà ni ọmú ètò àmà ni ọmú kọ́kọ́ wẹ̀ ètò àmà subhanallah tí èkó ọmọ mọ́ra rẹ̀ nù tọ́mọ ètò dìdàkudà máa ń nù àkàrà ọmọkùnrin ọgbà hápù nìyẹn

ètò jù bẹ́ẹ̀ lọ ìrírí ọ̀sàgbọ̀ ọ̀gbọ́n bẹ́ẹ̀ náà ni àwọn Hanabila àwọn láwọn ọ̀rọ̀ lọ́dún márùn lọ́ba tán tó ọwọ́ àkùsọ wọn tí ó ti sùúrù pété ìyàwó yín bá lóyún lọ́ba tí ń dọdún kan àbọ̀ àtàràmọ̀ kọ́mọ́ bá kó sùúrù mi lágbára tó sẹ́yìn náà ti sùúrù ẹ ti máa wò pé tó káàkiri àdọ́kọ̀ délé dání má báyìí láti bá lójú ẹ báyìí tó ẹ̀rí pé kò ní fẹsọ spiritu náà láyé àfi kẹ́ ẹ ti lọ́ọ̀bẹ̀ wọ́n á láwọn ti tàbí ẹ ní àwọn ọ̀fẹ́ tí a fẹ́ afẹ́ kó bi náà ọdún méjì bá tó pé tó ọdún kẹta tó pé lẹ́yìn pé bẹ́ẹ̀ máa ń fi máa ní pé àwọn fámìlì kọ́ fámìlì ìyàwó ní pàápàá pé àtọ́ ọbẹ̀ pa á lọ́mọ ẹni ẹ wò ó dábàá ṣe ti kìíní rẹ gbẹgbẹ́ àfẹ́ ṣe sí o ha tó ká lọ́ọ́ torí di eléyìí báyìí eléyìí jẹ́ báwọn. وما تغيض الأرحام وما تزداد ọlọ́wọ́n bá lọ́ọ́ máa ti ń bẹ náà kò bí o ẹnìkan ọ̀mọ́ o ẹ̀ríkì ń gbàtà wà nù ya wa alẹ́ nìkan tá à ń tọrọ oúnjẹ lọ́dọ̀ rẹ̀ alẹ́ nìkan tá à ń tọrọ omi lọ́dọ̀ rẹ̀ àtìfíjọ́ kan pariwo síta rí pébi ń pa wa ògbẹ́ ń bẹ wa kódà kò sẹ́ni tó mọ̀ pé ló ń bí wa rí nígbà tá a wà nínú yàrá kódà ìdààmú ọ̀bá wa rí wàhálà ọ̀bá wa rí tẹ̀bí nínú ya wa gbogbo ń dání láti jẹ kí wọn bá wa láti inú ìyá wa látara pé ìyá ti ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ wọn ò ṣe nǹkan oṣù mọ́ ọlọ́run bá ti wá líǹkì wa mọ́ ibi dáàbò máa rí dáàbò sáàtà láti dàgbà nínú ìyá wa báyìí nínú ìyá wa ní ń gbé wa ká táǹsẹ̀n nínú ìyá wa táǹdàgbà nínú ìyá wa bá ti ṣe wà lọ́sẹ̀ bẹ́ẹ̀ kọ́ la rí lọ́sẹ̀ tó tẹ̀lé bẹ́ẹ̀ kọ́ la rí lọ́sẹ̀ kẹta bẹ́ẹ̀ kọ́ la rí lọ́sẹ̀ kẹrin táǹdàgbà díẹ̀díẹ̀ ìgbà tí wọn á fi wá sáyé ẹrí pé ti jáde tó mẹjáde ẹkún lọmọ ilé òfìsẹ mi igbe ẹkún lọmọ òun bọ mi bí sẹ ń sunkún yẹn nínú tí wọn mọ àdùn nítorí pé ọmọ tá a bí tí ò sunkún a tí ọba gba lẹrọ ọba gba lélẹ wọn lẹ́ndín ní kó sunkún subhanallah bẹ́ẹ̀ ni nítorí kálí bá àmọ́ kọ́ lábí kìí sòkò ọmọ kálí bá àmọ́ kọ́ lábí kìí sòkò ọmọ wọn lẹ́kún tó máa ń sun náà òun náà ti wò pé tó tó káyọ̀ ibi tó lu ẹ̀ ń bọ̀ nì àyè ah, bó o ṣe ọ̀jẹ́ bó o sì tún ṣe kó lè rí ní tó wù ọ̀jẹ́ tó wọ́n ní ìtumọ̀ ẹ̀kún tó máa ń sùn nínú tó náà nàbì sallallahu alaihi wa sallam kọ̀sọ́ màkàtà ń fi láyé àfi kí ṣètò àná ọkọ̀ wọ́pọ̀ nígbà tó délé ayé àyàfi ẹnẹ́bì Ìsá ọmọ látàrí àdúrà sí pé kí ṣètọ́ni ọmọ làgbára lórí ẹ̀ torí ẹ̀ ṣètọ́ni yóò fọ ọkọ ọmọdé ẹbí ọmọ òṣùnkún ẹ̀rì pé nígbà tí ẹbí máa dá ẹ̀rì pé wọ́n gé ìwọ rẹ̀ ìgbà tí wọ́n gé ìwọ rẹ̀ tán ibi tó máa ti ń lóúnjẹ tẹ́lẹ̀ nù àrísìkí ọmọ nísìn yóò padà sọ́yàn ìyá rẹ̀ ó kúrò lára àwọ̀ yóò padà sọ́yàn ìyá rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ti wá àbí rẹ̀ bọ́mà bí kíkọ́ yàn bọ́yàn ẹ̀rí tó bá hàn kankan ẹ̀ mà pé ń tí mu tẹ́lẹ̀ ni à torí pé ọlọ́run bá ti tètò yí báyìí torí kọ́ sọ pé walladhi qaddara fahada ọlọ́ba tó pé gbogbo gbogbo nǹkan pé iṣẹ́ tí léyìn ọmọ àti iṣẹ́ tí léyìn ọmọ àti ó sì fọ̀nà mọ́ gbogbo nǹkan lọ sí ìdílé tó ti máa ṣiṣẹ́ tó lọ́n dà tó nígbà tí ọmọ tó ti di pé tó ń hàn ọmú ìyá rẹ̀ ẹ̀rí gbígbà níbi òsì lọ́rọ̀ rẹ̀ mọ́ kò béèrè nǹkan kan lọ́dọ̀ ẹnìkan mọ́ wàá lò sí fún ma bẹ́ẹ̀ lọ́mọ́ máa dàgbà ọmọ máa dàgbà ọmọ máa dàgbà yọ padà di pé ọbọ àmú wọn gbọ ọmú lẹ́nu rẹ̀ ọmọ padà dẹni ń náà jẹun máa fi ọwọ́ tiẹ̀ jẹun bí sẹ ń na jẹun sí náà máa dàgbà sí máa dàgbà sí títí tó fi bàlágà bá ti wá bàlágà tán tó bá wá di pé tọ́ ibi tá a wá dé báyìí ní ìsìn ọ̀rọ̀ ti dé ọmọ tí wọn àwọn ìyá wa ti sèyìn fún àwọn àwọn tó kọjá ah máa bọ ọdọdọ kú ni èmi ò débẹ̀ fún bàbá tèmi ló fi tí mo dá dúró gédégbé ọyá ìwọ náà àfira mọ́kọ́ gbogbo lọ hmm, ẹ̀rí pé ńgbà nígbà lójú ọmọ máa pọ̀ máa sọ fún wa sọ fún kéèyàn máa ti kéèyàn ti dà yìí kéèyàn náà máa ti kéèyàn ti dà yìí kéèyàn náà máa wúwo sára èwo dà yìí ayélujára lórí ọba ti kọ́ wa ọ̀hún gbà torí pé tẹ bá fi ọmọ alẹ yọọ máa mú mú ni tí ehun fà torí ẹ ẹkọ máa yín kókó náà lọ́dún sẹ́ láyé tó wá àwọn náà ṣiṣẹ́ àwa ni bàbá ẹ̀ àwa nìyẹ́ ẹ̀ wọn náà lọ́wọ́ oúnjẹ wá fún wa báyìí subhanallah torí ẹ ẹ rí i pé nígbà yẹn làwọn ọmọ wa máa kùn làwọn ọmọ ọmọ fẹsẹ̀ kí wọ́n máa kàn lẹ́ńkù ní ẹ lọ́wọ́ máa ṣiṣẹ́ nígbà yìí wọn ò lè sàánú olúwa rẹ̀ kò sàánú kankan àfẹ́sọ̀ wọn náà sàánú ara rẹ̀ wọn náà sàánú ara rẹ̀ torí ẹ وكل شيء عنده بمقدار gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ọ wà pẹ̀lú ìbùdó tọ́lọ̀ papọ̀ ni árìsìkì ni iye tọ́lọ̀ ń kọ́kọ́ ẹ̀nì lẹ́nu ọjọ́ tẹ́lẹ̀ láyé iye tọ́lọ̀ ń kọ́kọ́ ẹ̀lò lẹ́lò torí ẹ̀ bọ́lọ̀ wọn bá ti ṣe dáwọ̀ ó ti dákàlùkù pẹ̀lú òdiwọ̀n tí ó nì lárìsìkì ó ti dákàlùkù pẹ̀lú òdiwọ̀n iye ọjọ́ tí ó lò láyé kò ní lékún kò sì ní dínkù torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀dọ̀ wọ wa kájẹ́ ni tó ṣe á máa á máa pé ọlọ́run ti lẹ̀ gbogbo nǹkan kò sì sí nǹkan kan tó fẹ́ yí padà àyà àti pẹ̀lú ọ̀kan nínú àwọn ọmọ tọ́jọ́ mọ ọmọ kánàbí sọ̀rọ̀ bá rẹ̀ sẹ́lẹ̀ ọmọ yìí kọ̀ kakú lọ́wọ́ dọ́ ọmọbìnrin ànábì yìí wá ránṣẹ́ pé kí wọ́n dákọ̀ pé kí wọ́n mọ̀ pé bàbá òun wà ní ànábì sọ̀rọ̀ bá rẹ̀ sẹ́lẹ̀ ànábì wa ni wọ́n lọ sọ fún pípé kó ṣe sùúrù kó sì mọ̀ akọ́lọ̀ ọmọbìnrin wa àti bá àti bí wọ́n sáfẹ́ kánàbì ọ̀yọ́ ọdún sọ̀rọ̀ ìyẹn bàbá rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àríwá rẹ̀ sẹ́lẹ̀ èsì kó nígbàgbọ́ pé kánàbí bá wà ọmọ òní ọmọ tó lọ ń kọ pé yoku yoku sugbon kú kana bi owo àmì kó sojú o anabi wa sọ pé ìnáli sẹ́yìn máa wọlé kó máa àkọ́ ọkùnrin sẹ́yìn máa ń dọ̀hu bí ajẹ́mi mùsùlùmá anabi bọ̀rọ̀ yìí ha wọlé fọmùrúha wọlé wọlùtàkìtẹ̀fẹ̀r tó ẹ sọ fún ike tọ́lọ́wọ́n ọba ẹni tó gbà kí ẹ̀sìn ní tó fi ilẹ̀ fún wa. gbogbo nǹkan lọ́dọ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú àkọọ́lẹ̀ yìí ọjọ́ tó lọ sọ pé yóò lò ní. ẹ sọ fún ọmọ mi yẹn pé kó ṣe sùúrù kó sì fi mọ́ lọ. ẹ sọ fún ọmọ mi yẹn kó ṣe sùúrù kó sì fi mọ́ lọ. ìdá nílò bíi ní wọ́n kú lè ṣe ìrìn àǹdáwó lè ẹ̀jẹ̀lẹ̀ mùsànmá gbogbo nǹkan náà pẹ̀lú ìgbà tó lọ iye ìgbà tó lọ kálukú tó ọkọ a máa kú tí ó fi ìyàwó lẹ̀ o ìyàwó a máa kú tí ó kọ̀kọ́ lẹ̀ o kò sínú táwọn wa sọ̀kọ̀ kú sọ pé kó lọ́lọ́run ti wá tó tèmi yìí o tọmọ wa kú lójú mi o nítorí pé bọ́lọ̀ bá ti pàkọ́ lẹ̀ kálukú ni ẹ̀hẹ́n tó níwájú kọ́mọdé ẹ̀yìn kọ́mọdé ẹ̀yìn kọ́mọdé rò ẹ̀yìn kérò ẹ̀yìn kọ́mọdé rò wájú gbogbo eléyìn ẹ̀yìn lẹ́nu látàárọ̀ bọ́lọ̀ bá kọ́kọ́ ọmọ ní ọ̀kọ́ kú bàbá ọmọ abẹ bọ́lọ̀ bá ti kọ́kọ́ bàbá ní ọ̀kọ́ kú àwọn ọmọ ọmọ abẹ bọ́lọ̀ bá ti tẹ́ni máa tọ̀rọ̀ bọ́lọ̀ ká ti jọ da fún aláyé kọ̀dà fún aláìsèyá ó sì sọ àwọn ọmọ wa lólóríire ó sì gbogbo wa lọ́mọ àlùjẹ́nì eléyìí ni ntọ́jà àkókò tó lọ́wọ́ bá kọ fún kálukú kò lè yẹ ntẹ́yìn ó ṣe àti tí ó ṣèyàn kò lè yẹ ọlọ́run ní alimul ghaibi wash-shahada ọlọ́run ọba yìí òun náà lọ́ba tó nímọ̀ nípa ntọ́ pamọ́ òun náà ló nímọ̀ nípa ntọ́ hàn al-kabirul muta'al ọlọ́ba tó tóbi tí nǹkan kan tóbi tó òun náà sì lọ́ba tó ga sí nǹkan kan ọ̀gá tó ọlọ́run ọba ẹlẹ́dàá wa òní alimul ghaib ọmọ gbogbo nǹkan èyí táwa lè rí àti èyí tá a lè rí ntọ́pamọ́ sí wa àti èyí tó hàn sí wa gbogbo ẹ̀ kò sí ìtọ́pamọ́ kọlọ ọlọ́run ọba nǹkan kan ọ̀pamọ́ sí torí délé yìí ló ti jẹ́ pé àwa là ń wò kówó sọnù lọ́wọ́ wa kò sí ń tọ́ kò sẹ́ni tó sọnù lọ́dọ̀ ọlọ àtòkú àtàwọn àyè kò sẹ́ni tó sọnù lọ́dọ̀ ọlọ àtẹnudọ́ ti bí àtẹnudọ́ ò tí ì bì kò sẹ́ni tó pamọ́ sọlọ àtẹnudọ́ ti ṣẹlẹ̀ àtẹnudọ́ ò tí ì ṣẹlẹ̀ àtẹnudọ́ ti ṣẹlẹ̀ ṣáájú àtẹnudọ́ ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò sí kankan tó pamọ́ sọlọ ọlọ́run ọba ò sínú ẹni tí wọ́n máa jábọ̀ tí wọ́n máa sọ fún pé nǹkan báyìí ṣẹlẹ̀ bí báyìí àwọn security nǹkan báyìí ṣẹlẹ̀ bí báyìí àmì láti tẹ́kì ọlọ́run ọba òun gan-an ló mú máa ṣẹlẹ̀ òun ló mú gbogbo ń tọ́sẹ̀lẹ̀ sẹlẹ̀ òun ló mú èdè ọ̀sẹ̀lẹ̀ mẹ́sẹ̀lẹ̀ kò bùkátà kẹ́ni kankan sọ kankan fún torí ẹ̀ òun ni alimul ghaibi wash-shahada òun lọ́ba tó máa ń tó pamọ́ òun lọ́ máa ń tó hàn nǹkan kan ọ̀pamọ́ tọ́lọ̀ wọn bẹ́ẹ̀ lé dáa wa al-kabir òun lọ́ba tó tóbi o alladhi huwa akbaru min kulli shay ọba tó ga ju gbogbo nǹkan lọ tó ga ju gbogbo nǹkan nínú orúkọ ọlọ́run ònlọba tó tóbi ònlọba tó tóbi tí nǹkan kan ò tóbi tó ònlọba tó tóbi tí nǹkan kan ò tóbi tó ábọ̀sibọ̀sì yóò tóbi jù lọ torí ẹ̀ nínú orúkọ náà ní alkabir alẹ́sọ́mọ wa ní abdul kabir abdul kabir torí pé alkabir ńkọ́ orúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa orúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kìí muhammadu kabir abdul kabir torí pé alkabir ismun min asma'i Allahi al-husn orúkọ kan ní nínú àwọn orúkọ ọlọ́run wa eléyìí tọ́ rẹwà jù inú al-Qur'an àti sunna náà láti fi máa orúkọ ọlọ́run bá a ti máa rí náà wa huwa al-kabir olọba tó tóbi ju gbogbo tó tóbi lọ olọba tó tóbi tí nǹkan kan ò tóbi tó ambọ̀sibọ̀sì pé nǹkan kan lè tóbi jù lọ torí ẹ̀ tọ́ba tí wàá mọ̀ kọ́lọ́wọ́n bá lọ́ba tó tóbi ọ̀nìkan la gbọ́dọ̀ sùn kí ló dé tó ń sin nǹkan tí ò tóbi tóbi wá jẹ́ kọ́lọ́wọ́n bá tó tóbi òfin lẹ̀ wò ọdọ àdúgbò ẹni tó bá ti kọ lọ́wọ́ bá lẹ̀ tí ọba ti ètò òtún ọlọ́run náà mọ̀ ọlọ́run ní alukẹ́bí ó tóbi ju gbogbo nǹkan lọ kò sí ní tó tóbi tó torí ẹ̀ wọ́n ti àkùrùsí yòókù sẹ́mi àwọn ti wọ́n ọ́f ìdí ti àgọ́ láàrú ọ̀fẹ́ ju gbogbo sọ́mọ méjèèjì àtìlẹ̀ méjèèjì lọ báwo wá làgọ́ láàrú báwo làgọ́ láàrú ti ṣètò báwo wá lọ ọba ẹlẹ́dàá bàbá fúnra alukẹ́bí ọba tó tóbi tí nǹkan kan tóbi tó torí ẹ̀ òun ṣe béèrè kí báwo ló ti ṣe mú èrò ilé ayé kúrò lọ́kàn rẹ̀ nígbà tó máa ti sọ̀rọ̀ tó fi jẹ́ pé tọ́lọ́ nìkan ló ń rò ọ́n mọ̀ nípa àwọn orúkọ ọlọ́run ó sì mọ̀ nípa àwọn àròyìn rẹ̀ torí tó bá ti mọ̀ nípa àwọn orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ wà á rí i pé tó máa rò fún òtítù ọ̀ ọba tó ṣe ike kò ń lọ dànù ọba tó ṣe kó ń lọ mọ mi máa bẹ̀rẹ̀ ọba tí nǹkan kan pamọ́ sí nínú ọ̀rọ̀ mi ọba tó mọ̀ mí tó máa ń tí mo rò tó máa ń tí mo sọ tó máa ń tí ń tí rò tó máa ń tí ń tí sọ pé kó sì máa ronú ọba tí ó pa tó ti fi tó bá pa mi olóòmọ mi ó sì rí nù sàárì ọlọ́mọ dàkún kọ́ sàánù ọba tí ó gbé mi dé tó ọmọ mi ó sì rí ní ọgbẹ́ ń da òkè yẹn ọlọ́mọ dàkún kọ́ sàánù bẹ́ẹ̀ lọ́ máa rò ó sì máa ronú pa tí ó tàn ká ọ máa ronú pa tí ó sì máa mú ká ọ máa fi làákà ìdígbà lọ ọ máa wò pé wọn ni wọn bá wí kì í sẹlómìn ni wọn bá wí wọn máa ń sọ̀rọ̀ fìràwọnà bẹ́ẹ̀ ni wọn bá fìràwọnà wí ọba wọ wí wọn máa ń sọ̀rọ̀ nàmúrúdù ọba wí ń bá wọn náà wí wà wọ kẹbí ọlọ ọlọ́run ẹlẹ́dàá wa òun ló tóbi. almutaal ọba tó ti kọ́ gaara tí nǹkan kan ọba tó torí almutaal nínú orúkọ ọlọ́run ọba náà torí àdìsọmọ wa ní abdul mutaal abdul mutaal ẹrú ọlọ́run ọba tó ga torí ẹ̀ a àdúgbò kọ́lọ̀ tí ò já sí nọ́mbà mi tí ọba sí ọba tó tóbi ju gbogbo tó tóbi lọ.

ó tóbi di gbogbo tó tóbi ọlọ́ba tó ti ga ju gbogbo tó ga ọlọ́run ní sọ́wọ́ minkum man asarra al-qawla wa man jahara bihi wa man huwa mustaqfin bil-layli wa sari'un bin-nahar lahu mu'aqqibatun min bayni yadayhi wa min khalfihi yahfazunahu min amri Allah inna Allah la yughayyiru ma biqawm حتى يغيروا ما بأنفسهم فإذا أراد الله بقوم سوءا ولا مرد له فلا مرد له وما لهم من دونه من وال ọlọ́ni ọ̀dọ́gba ò ننوى wa ẹni tí máa ń sọ̀rọ̀ sí ẹni jẹ́jẹ́ gbogbo ńdọ̀ sọ ọ̀bá àmọ́ sọ jẹ́jẹ́ ọ̀bá àti gbóhùn rẹ sókè ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tó dáa ni àbọ̀rọ̀ burúkú lọ ń sọ.

ọlọ́run tó bá wù ọ́ tó bá wí tó ń wí sókè lọ dájú kí ọlọ́run ọba ó nímọ̀ nípa ń tọ́pamọ́ ó sì nímọ̀ nípa ń lọ ọlọ́run ọba ó nímọ̀ nípa ń tọ́pamọ́ àwọn tó ọlọ́run ọba nímọ̀ nípa ń tọ́pamọ́ ó sì nímọ̀ nípa ń lọ kò sí nǹkan fún ọlọ́run ọba ẹlẹ́dàá ọlọ́run ni máa tó fóònù àwọn máa tó àlínú ọlọ́run máa ń tẹ̀ ń gbé pamọ́ ó sì máa ń tẹ̀ ń gbé sókè. ìní Aisha radiyallahu anha ló ti ní subahana alladhi wasi'a sam'ahu al-aswat ògo ni fún ọlọ́run ọba ọba tó ti gbé gbígbọ́ rẹ̀ ọ̀kárí gbogbo òun kò sí ní wọ́n lè máa fún un sọ tọ́lọ́run ọba wọ̀ gbọ́ ó ní mo fọ́ ọba gbóra obìnrin tó ń bá nàbì jiyàn ó ti wá gbọ́ ọkọ mi anabi muhammed sallallahu alayhi wa sallam nígbà tí ń tẹ̀sán ọkọ rẹ̀ ọkọ rẹ̀ tó fi ẹ̀yìn rẹ̀ wé ti yá rẹ̀ nítorí pé ìgbà tí wọ́n bá fẹ́ láti pa ìyàwó tìbí aṣọ tó ti gbó tí wọ́n fẹ́ kọ́ ọ́lẹ̀ láyé jàgìlíyà nínú ọ̀nà tó máa gbà láti ṣe bẹ́ẹ̀ òun náà kó fi ìyàwó wọn àbọ̀kan nínú oríkèé rẹ̀ kó fi wé yá wọn àbí kó fi wé tẹlómìn nínú àwọn mọ̀lẹ́bí wọn tó dé ìwọ̀ fún láti fẹ́rù wọn eléyìí tá à ń pè ní of the yẹn wọ́n sọ fún ìyàwó rẹ̀ ó ní ìwọ ní ìsìn o lọ́dọ̀ tòun ẹ̀yìn rẹ ti dà gẹ́gẹ́ bí ẹ̀yìn ìyá o ìyẹn kí obìnrin yẹn ti fi àkọsílẹ̀ lọ so ṣùgbọ́n ẹ̀sìn Islam ní ìgbà tó náà rán nàbì Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run bá fi àkọ́rọ̀ burúkú ni ọ̀rọ̀ èké ni ọ̀rọ̀ rádaràdá ni àmọ́ kìí ṣe ìkọ̀sílẹ̀ kìí ṣe ìkọ̀sílẹ̀ àtúnṣe wà àtúnṣe tó wà òun náà nígbà ẹnikẹ́ni tó bá ti lè fẹnu rẹ̀ wá rọ́ọ̀fù bẹ́ẹ̀ tó bá ti fi ẹ̀yìn ìyàwó rẹ̀ tó fi wé tìyá rẹ̀ àbí ó fẹ̀yìn ìyàwó rẹ̀ ó fi wé tọ́mọ rẹ̀ àbófiwé ti àǹtí rẹ̀ àbófiwé ti àbúrò rẹ̀ gbogbo àwọn tó ti wọ̀ fún láti fẹ́ àbọ̀sọ pé abẹ́ wọn ní ìsìn ó ti dàgẹ́ bí abẹ́ ìyá rẹ̀ abẹ́ wọn ti dàbí abẹ́ àǹtí rẹ̀ abẹ́ ìyàwó rẹ̀ ti dàbí tọ́mọ rẹ̀ tó bá ti fẹ́ mu wa rọ́ọ̀sì bẹ́ẹ̀ ọ̀ gbọ́dọ̀ tó súnmọ́ ìyàwó ma ọ̀ títí tó fi tán ìtara rẹ̀ òun náà ní kọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rù tàbí kó fọ́n láì ní àbí kó o ṣe sòyàmù oṣù méjì gbáko ní tẹ̀lé ní tẹ̀lé láì jẹ́ pọ́ọ̀jà tàbí kó o fẹ́ láì ní ọgọ́ta lóúnjẹ tó bá ti wá sí ìgbà náà ló tó lẹ́tọ̀ọ́ láti padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ síyàwó àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin àfikẹ́lẹ́ ní ọ́sọ́nu lọ́ba ti gbé pampasì lọ́ba ti fẹ́nu nù ń dànù àfi wá ti ti bẹ́ẹ̀ títí tí mo fi di ògbó mo fi darúgbó mo lọ jẹ ìgbà ìwé mi títí mo fi darúgbó bákan náà gbogbo ọmọ inú mi lọ́gbà títí tí mo fi dání tí òbí mama gbogbo ẹwà mi lọ́gbà títí tó fi di pé mo dòkú rẹwà ìgbà tó wá di kó ti jẹ ìgbà ọ̀dọ́ mi tán ó ti gba gbogbo ọmọ inú mi tán ó ti gba gbogbo ẹwà mi tán rọ́ọ̀ ọ̀rọ̀ mi nì ìgbà náà lọ́wọ́ á fi ẹ̀yìn mi wé tìyà rẹ̀. tọ wọ anabi bá ní wọnà anabi ọsọlọ bá àdùsẹlẹ ń bá wọn sọ̀rọ̀ anabi gbọ́ anabi ló dùgbà tọlọ ń bá sọ àyà kan arábìnrin yóò tún tẹnu ma yóò tún máa wí àìsàn ni mò ń gbọ́ apá kan nínú tí ń bá sọ ìsì tó ń ti yàrá sí yàrá ni mò ń apá kan nínú tí ń sọ ìǹgbọ́ ìǹgbọ́ apá mi nínú sọ. ọlọ́run ọba sì ti gbọ́ lókè gbogbo sánmà méjèèjì subhanallah ìdí nìjẹ́ àjálí subahana lẹ́lẹ́ wọ́sẹ̀ àtẹ̀mùhùn aswad ògo ni fún ọlọ́run ọba ọba tó ti pé ìgbọ́ rẹ̀ gbígbọ́ rẹ̀ kárí gbogbo wọn ìsẹ́nìkan tọ́lọ̀ ọba ọ̀gbọ́n ti ń sọ tọ́lọ̀ tó fi wá sọ súrà kalẹ̀ súratul mujadala qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha àbí mujadila. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما ان الله سميع بصير لا تجد ولا ما تبقى قروب يعني سنجاني يعني قرا قرا تف يجوس بصوت الله الله ما بقى قرا سنجان تقرا قرا الله ما بقى كل بقى كل سبحان الله جاء دواب وجاء tí òkun bá ti kù gbogbo ọ̀rọ̀kọ̀rọ̀ lọ́ọ́ máa sọ tọba ríra rẹ níwọ̀n nìkan gbogbo wíkúwí lọ́ọ́ máa wí èèkọrin lójú àwọn èèyàn ìwọ náà bá ti kú tí máa tà tọba ti kù ọ́ nìkan lẹ́nu kan bá ti ń bọ̀ yóò bá yí padà ọ̀hún mi lẹ́yìn mi náà ṣe ìtọ́ ọ̀dẹ rọ́ọ̀dì. ṣebí ìlú ló ń fẹ́ ní òlù lẹ́ẹ̀kan. ọ̀wá ń ṣe ìmánì múnáfìkì tó bá ti kú lónìí kan tó ti agbọ̀n borí kó ń fẹ́ sùn yọ̀ọ̀kọ̀ fúti yọ̀ọ̀kọ̀ tìtú tó rún òtítì èké lọ́dọ̀. àwọn ayé alukurani wọn ni ká máa ké àwọn sóra tí wọn ni ká máa kàkà tó sùn fúti tutù ń tiẹ̀ tọba tí láàrin àwọn ẹlẹgbẹ rẹ gbogbo ọrọ subhanallah la hawla wala quwwata illa ẹsẹ bíi má ni ẹni náà fífi àdínì sọ ń bọ wọn tó ti pé táwọn kan máa wọn máa wọn tó ọlọ́run bá yọ ọlọ́run dọ̀ wọ́n máa ń sọ fúfú wọn náà mọ̀ kó wọ́n bẹ̀rù ọlọ́ tó sì fẹ́ kó ló fòfó ńlá ni wọn náà wọn náà ọlọ́run bá dọ̀ gbogbo ẹ̀ pátá kò sí ìtọ̀pamọ́ sọ̀rọ̀ ọkàn lè máa parọ́ báwọn yẹn kò sí bó ti lè parọ́ fọlọ́ ọ̀gbẹ́rẹ́ dà torí ẹ̀ wọ́n asirru qawlakum aw jaharu bih ọlọ́run máa ti ń rú nínú gáyà yìí rẹ̀ ẹ má ṣe tí ìṣèjẹ sọ jáde kò sí ìtọ́lọ́ wọn bọ̀ wọn. torí ẹ ẹni tó ń jàǹbá wọn sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá sọ́wárì tó ń ṣe tó ń ṣe pẹ́pẹ́ kúrú fún gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n bá rí ọlọ́wọ́n bá yí etí fún ìgbára pamọ́ sí gbogbo ẹ̀ náà lọ́lọ́wọ́n fi wá lé ètò bá ti jọ́ pé ومن جهر به أتاني تقول سوكي gbogbo ẹ lọdọgba lọ́dọ̀ Ọlọ́run kò sí kankan tọpamọ sọ́lọ́run ọba wa wọn mẹni fún wọn mustaqsim bil layl bẹ́ẹ̀ náà lẹni tí ń fara pamọ́ dáràn lóru tí ń fòlúgbora tí ń fòlúgbora dáràn Ọlọ́run ọba rí wọsàárì bùnbìnnàhà ẹni tí sì ń ṣe tiẹ̀ lọ́sàn ló ti kọlójú Ọlọ́run ọba rí gbogbo wọn kò sí kankan tọpamọ sọ́lọ́run ìtumọ̀ àyà yìí ni pé Ọlọ́run dẹ́rù bá wa ká lọ sọ ara wa gidigidi torí pé nǹkan kan pamọ́ sọ́lọ̀ gbogbo ètò ṣe ní kọ̀kọ̀ gbogbo ètò ṣe ní gbangba gbogbo ètò ṣe lójú àwọn èèyàn gbogbo ètò ṣe lẹ́yìn wọn kò sí ètò pamọ́ sọ́lọ̀ kò sí ètò sẹ́yìn ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ nínú ẹja abẹ́rù ọlọ́run ẹja abẹ́rù ọlọ́run ọba wa tọ́ sílẹ̀ báyìí wa ọlọ́run ni lahu mu'aqqibatun min bayni yadayhi wa min khalfihi àwọn mẹlẹka ń bẹ fún ní kálukú wa àwọn mẹlẹka ń bẹ tó ń sọ wa níwájú àwọn mẹlẹka ń bẹ tó ń sọ wa lẹ́yìn oníkálukú wa àwọn mẹlẹka ń bẹ tó ń sọ wa ara àwọn mẹlẹka ni iṣẹ́ tí wọn ní kí wọn máa sọ wa wọn sọ wa níwájú wọn sọ wa lẹ́yìn wa. يحفظونه من أمر الله وما صار أول من من أمر الله أي بأمر الله وما صار لا في الله àti ọlọ́ọ̀nà ti sọ kìí sì wọ́n lọ lágbára débẹ̀ kìí sì lọ lágbára débi kí màlíkà ọmọ sọ àti ọlọ́ọ̀nà ọba náà ti sọ. wa títí tí ó fi di pé ọlọ́ọ̀nà kà kọ́lẹ̀ pàgùrù kan ọ̀sẹ̀lẹ̀ ní ìgbà tó lọ́n bá kọ́ pàgùrù ọ̀sẹ̀lẹ̀ màlíkà ti sọ wa yẹra nítorí bá wa sọ pé kò ní ìta ìfẹ́ náà ọ̀pọ̀ àìmọye àìdá ni ọ̀gá ti ṣẹlẹ̀ sí wa ṣùgbọ́n tó ti kọ́ lọ́wọ́ bá sọ wa ń bẹ̀ látàrí kò sì màlẹ́kà sọ wa ìgbà tó ti kọ́ lọ́wọ́ pàpọ̀ lẹ̀ fáwọn àbúrò yẹn ti wa níjọ́ tí ìtọ́lọ́wọ́ bá wa sọ pé kò ní ìta ìṣẹlẹ̀ sí wa bá dé àwọn màlẹ́kà yẹra wọ́n yẹra kó lè bá ṣẹlẹ̀ ìdínú tó fi rí pé ìwọ náà ẹni tí màlẹ́kà sọ ló ti ṣubú káàkiri lórí ọ̀kadà subhanallah ìwọ náà ẹni tí màlẹ́kà ń kọ́ lọ́pọ̀ ni lóòtú ọlọwọ lónìí mà ó sì fi kìlọ̀ ń kìbọ náà ni ti sọ pé èdè kan ti ọ̀ lọ́jọ́ kan ọmọ rò pé ń náà tí wàá máa wa ah, jù ń bá kókò ní àbúrò àwọn màlẹ́kà wà tó wa níwájú àwọn nítorí káburú ọmọ bàtí wa aburú àtàyídá ìpọ́njú àìrójú àti wàhálà àti dààmú ilé ìtọ́nà wọn bọ̀ bá kọ pé yọ ṣẹlẹ̀ wọn mọ̀ sọ wa mẹ́ àmì ìtọ́nà bá ní láàlá pọ̀npẹ́ntẹ́ yọ ṣẹlẹ̀ náà ni kí làwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ṣe wọn yẹra tó ṣẹlẹ̀. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. kò ní yí ní ti ń pẹ̀lú yín padà ọba àjẹ dáadáa ọba àjẹ àìdá dáadáa ti ń bẹ pẹ̀lú yín ní dáadáa àìdá ti ń bẹ pẹ̀lú yín di dáadáa títí tẹ̀yìn kọ ara yín yíra yín padà ọlọ́run ọba yìí yí àwọn yẹn padà àti kẹ́yìn ọkọ̀ padà tẹ̀yìn bá ti yíra yín padà ọlọ́run ọba yìí yẹn padà ó inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim tó bá yẹ kó àyíká kan tọ́ ọjà aburú kan ṣẹlẹ̀ sí ọ tí ọ bá fi lè gbégbèsè káyípadà ọgbọ́ àyípadà òní dé o àyípadà òní dé nígbà tí wọ́n bá gbégbèsè káyípadà ó ìgbà náà làdúrà rẹ gbà tọ́lọ̀ wọn bó ọ̀rọ̀ rẹ padà síbò tó ṣe fẹ́ dáadáa rí oní dáadáa àyídáa rí oní dáadáa ó torí ẹja gbé sára ntí ń ṣe kálukú wa ara ta lọ́wà ara rẹ̀ lọ́wà tí o bá ti gbé gbèsè káyípadà ọbọ àyípadà ọbọ nínú gbèsè ayé rẹ wà á rí pé àwọn ìṣòro tó ń kojú pọ̀ àwọn ìṣòro tó ń là kọjá pọ̀ àwọn ìṣòro yìí kò ní di pẹ̀tẹ́lẹ̀ ó dìgbà tí o bá gbé gbèsè kó di pẹ̀tẹ́lẹ̀ tó o bá gbé gbèsè kó di pẹ̀tẹ́lẹ̀ ọlọ́wọ́ àrùn ọlọ́wọ́ bẹ́ẹ̀ náà ni wà á rí pé níbi ẹsẹ̀ ọ̀kẹ̀sìn fún kankan èsì náà rárá rara, yí ọ padà lórí bó ti ṣe wà àti wọn náà rọrùn náà lọ́mọ abáka títí tí fi ara yíra tí ti yíra rẹ̀ padà pé mo ti tẹ́lẹ̀sì láti máa ti tọ́lọ̀ wa ti rọrùn fún láti máa ti tọ́lọ̀ torí ẹni tí ń sọ pé mo ń náà lè máa sìn ò lè gbà ó dìgbà tí bá kọ́ gbégbé sẹ́ẹ̀ ọ eléyìí sàpèjúwe gbogbo tí máa ń dọ̀ ọ́lá àmúláyé inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim kọ́nà tó fi dórí orílẹ̀-èdè orílẹ̀-èdè orílẹ̀-èdè máa ń ti ségesège tọrọ rẹ̀ ò dúró dáadáa tí gbogbo nǹkanú rẹ̀ dàrú tọ́jà pé ní wọ́n máa fẹ́ mú àpèjúwe aburú wá ní gbogbo ilé ayé orílẹ̀-èdè ń orílẹ̀-èdè tó máa fi sàpèjúwe aburú orílẹ̀-èdè ò lè orílẹ̀-èdè tó dáa kò lè di model country tí wọ́n máa fi wà wò fásitì ó dìgbà táwọn ará àtò tó máa kọ́ gbégbèsè fáwọn fẹ́ di mọ́dẹ̀ ọ̀gá gbégbèsè rẹ̀ ojú kan náà ti wà náà lẹ́nu torí inna Allaha la yughayyiru ma bi qawmin hatta ọlọ́wọ́n ní sàdédé padà bí wọ́n máa pàtẹ àdúrà láti onídọ́lá ọlọ́run yí padà sí dáadáa kò ní padà ó dìgbà bá gbégbèsè bẹ́ẹ̀ náà ni ìlú ìlọsíwájú ò lè bá àwọn tí ń bẹ́ẹ̀ ìdàgbàsókè tí ọ̀lẹ́gbẹ́ ò lè wọ́ bẹ̀ ó dìgbà tẹ́yìn tẹ́ ẹ jára tẹ́yìn náà bá wọ́pọ̀ yí ìwà yín tí ò jẹ́ kí ìlọsíwájú ọwọ́ náà yín tẹ́ kan wà tẹ́ ń kù àwọn àwà rádaràda kan wà lọ́wọ́ yín tí ń lé ìdàgbàsókè sí yín tẹ́ ẹ bá yí padà tẹ́ bẹ̀rẹ̀ sí ní hu ẹni tí ń fẹ́ ìdàgbàsókè tẹ́ bẹ̀rẹ̀ sí ní hu ẹni tí ń fẹ́ yóò gbà àdúrà yín débi pé ìlọsíwájú ọwọ́ ọ̀dún débi pé yọ kárí ilé yọ kárí òkò inna Allaha la yughayyiru ma bi qawm hatta yughayyiru ma bi anfusih ọlọ́wọ́ bò ní yí ń ti ń bẹ pẹ̀lú yín padà ó dìgbà tẹ́yìn bá kọ́kọ́ yí ń ti ń bẹ pẹ̀lú yín padà tẹ̀lé yìí jẹ́ ẹ̀kọ́ ńlá fún gbogbo wa o ọmọ tí ń kẹ́kọ̀ọ́ tẹ́ ọlọ́run lè yí padà sí dáadáa yọ padà di, ẹni tí ń páàsì ṣùgbọ́n lórí bó ti ṣe wa kò gba yíyí padà àfi kò wọ́n kọ́kọ́ tún ra rẹ̀ sí sùn tẹ́tẹ́rẹ́ pé ẹni tí ń kà ọlọ́run náà ní fún ẹni tí kà ọlọ́run náà ní fún ní ti ń gbà kò sí wàhálà kò sí wàhálà wọ́n máa sùn tẹ́tẹ́rẹ́ la yughayyiru ma bi ma ọ oh, bọ class ó dùn máa wò ṣé tó ń ṣe ni wọ́n ṣe wọ́n tó ń tẹnu lẹ̀ tó ń kàn sùn tó ń tanra rẹ̀ jẹ tí wọn náà bá ti yíra rẹ̀ padà wọn náà sọ́ọ̀dì kí lòun ṣe bó ló ṣe máa ń sọ́ọ̀dì ẹ̀kọ́ rẹ̀ báwo ló ṣe máa ń concentrate báwo ni ẹsẹ̀ fàṣìkò rẹ̀ ṣòfò ìwọ náà kọ́sì rẹ̀ owó tọ́lọ̀ ó sì fún wọn náà ọkà jókòó sójú kan náà yóò rọra rẹ̀ sí ọ lórí mi ó gbìyànjú ni ọbẹ̀ rẹ̀ sí ni ha ọmọ tẹnu mọ́ ó ti oorun rẹ kù ó ti oúnjẹ rẹ kù gbogbo oúnjẹ ọlọ́ra ọlọ́ra ti kó sìnkìn tó ń kó sẹ́nu gbogbo ẹ̀ ló dín kù nígbà tó bá dín kù tọ́wọ́ adẹni tó ti kó sárakósá ọmọ aha ọmọ ká ọmọ fi títà hajj ọmọ ti sọ láti lóru pẹ̀lú ń tọ́ ha inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim bẹ́ẹ̀ lọ bá ara rẹ dọ́gba kó o fi hàn Qur'an nítorí bá láàánú lọ́lọ́ àti òun lélẹ́yìí látọ̀dọ̀ lọ gbogbo oníkálukú wa láti kọ́rọ̀ wọ kó yí padà sí dáadáa ọ̀nà tó gbà tó fi yí padà lọ. inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ẹni tí ń bẹ pẹ̀lú àwọn èèyàn kan ọlọ́run ní yí padà ó dìgbà tẹ́yìn bá kọ́kọ́ fọwọ́ ara yín yí ń ń bẹ pẹ̀lú yín padà wàláhì tó bá yẹ kó a bá fi ọ̀rọ̀ yìí ṣiṣẹ́ dáadáa ìfàsẹ́yìn èyàn ní yakú rẹ̀ tẹ̀ kalẹ̀ ma èèyàn ní ìlọsíwájú tí ọ̀lẹ́gbẹ́ orúkọ ọlọ́run sọ fún ẹ tí wọ́n bá ti gbé ọ̀nà àyípadà ọlọ́run yọ padà sí dáadáa kò padà sí dáadáa náà ti mọ́nà àti ráyè padà tó dáa wọ́n yíba ọ̀rọ̀ ọdún lọ́wọ́ fún omi tó tọ́lọ́n bá wá àti sí àwọn èèyàn kan mọ́rọ̀ kò sẹ́ni tó lè di lọ́nà ọlọ́run dákùn kọ̀tẹ́ni tó lè di aburú náà lọ́nà bá gbèrò ike òjòjò ọrọ yóò wọlé yóò gbé àwọn èèyàn lọ yóò ba dúkìá jẹ tọ́lọ̀ ń bá lè gbèrò rẹ kò sí tó lè di ọ̀rọ̀ lọ lórí la ti máa bẹ lọ ọlọ́run là wá ọlọ́run là wá ọlọ́run là wá ọlọ́run kẹrì tó di òtútù ẹ̀ma kò kò ní sẹ́fì lónìí nù kó sì máa lọ́wọ́ yóò tún ẹsẹ̀ fẹ́ yàtọ̀ ni wọ́n bá wí ẹ tọ́lọ̀ ń bá gbèrò wọn burú sí àwọn èèyàn kan kò sẹ́ni ni kò ní sí wa ìwọ lọ wọ́n gbèrò àìdá sí wa ìwọ lọ torí ẹ ẹjẹ àwọn abẹ náà dáadáa nítorí pé tọ́lọ̀ ń bá fẹ́ sìn kò sẹ́ni tí di lọ́nà kò sẹ́ni tí ọlọ́wọ́n bá wò ní wa ma lahum min dunihi min wal àwọn èèyàn sì lẹ́nìkan tó lè ràn wọ́n lọ́wọ́ tọ́lọ̀ ń bá gbèrò àti kàbúrú ṣe wọn sani ọba kò wọn ràn ó ń gan gẹ́gẹ́ bíi táàdì torí délé abẹ náà wọn bẹ wa àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn rẹ̀ tó ga jù kódà kò kọ́ wa ó ti tó nímọ̀ nípa gbogbo kọ̀kọ̀ ó sì nímọ̀ nípa gbogbo gbangba kò sí nǹkan kan tó pamọ́ ó sì ràn wá lọ láti jẹ́ ẹni tó ti pé yọ́ọ́ máa sọ ìwà rẹ̀ yọ́ọ́ máa sọ rẹ̀ sọ ọ̀rọ̀ rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba torí kò sí kàtọ́ pamọ́ sọlọ láti lọ mọ̀ pé àwọn mẹlẹ́kà máa ń bẹ̀rù tí wọ́n sọ wa níwájú sọ wa lẹ́yìn ọlọ àyàfi tákọ̀ọ́lẹ̀ kan bá ti síwájú pé nǹkan kan kò sí tó lè fi lọ́nà bákan náà káwọn mọ̀ pé kò sí bí àyípadà ti lè bá ipò tá a bára wa ẹni tí ń ṣe wá ní tá à ń ṣe ṣáájú káwọ tó yí wà wá padà sábà ti yí wà wá padà ẹni tí ń ṣe wọ́n tó yí padà ọlọ́mọba wa gbèrò fún ìfẹ́ fàbúrú káwọn kan kò sí tó lè fi lọ́nà eléyìí ó mú akọ ní títí àdúrà tí kọ́ lọ́wọ́ bá mẹ́fà burú sí wa abẹ́ lọ́wọ́ lé dáa ike kọ́ gba rọ̀mọ́tọ́nà náà lẹ́sìn fún wa kọ́nà wọn bá dàkún kọ́ mẹ́tò kọ́ ti sùn wá lọ́wọ́ agbára eléyìí téèyàn máa fi sin lọ agbára ara agbára ẹ̀mí téèyàn máa fi sin lọ bọ́lá wọn bó ti torí ọ́nú téèyàn ọlọ́wọ́n bá kọ́kọ́ ní kálukú wa ọlọ́wọ́n bá ó fi alùbáríkà ti sẹ̀nsì oníkálukú wa kọ́lá nà rere kọ́lá kan oníkálukú wa èyí tó ti dá nínú ọ̀rọ̀ kálukú kọ́lọ́kọ́ mọ́ bàjẹ́ ilé ìtókù díẹ̀ káàtó kọ́lọ́kọ́ bá wà tó ṣe. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك